وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل وقال فرعون أعوذ بالله من الشيطان الرجيم طبعا في الآية التاسعة والسبعين من سورة يونس أعوذ بالله من الشيطان الرجيم وقال فرعون, وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa nínú ìròyìn gbọ́ǹdì sí ọ̀ràn anabi musa aleyhi salam ti anabi haruna aleyhi salam sí fìràwọn àtàwọn èèyàn rẹ̀ ọlọ́run fún wa nírò bí o ti ṣe jẹ́ pé ìgbà tí anabi musa aleyhi salam. tọ́wọ́ adúsẹ́ fún fìràwọ̀ náà tamitami tapẹ́rẹ́ tapẹ́rẹ́ pé wọ́n fi dá àmọ̀ pé ránṣẹ́ ọlọ́ọ̀ni àwọn èèyàn fìràwọ̀ kàkà tí wọ́n gbàgbọ́ àtakò ńlá ni wọ́n ṣe o wọ́n ní ṣé ìwọ Musa ìṣèlọ́wọ́ bá wa pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ tó ló mú wáyé. kò lè bá a mú wa sẹ́rí kúò nídìí níta báwọn bàbá wa lórí ẹ̀ wọ́n fẹ́ sẹ́rí wa kúò nídìí níta báwọn bàbá wa lórí ẹ̀ wọ́n fẹ́ mú wa kúò nídìí ẹ̀sìn àwọn bàbá wa kò lè bá a jẹ́ pé wàá tọmọ ya rẹ̀ Haruna o àwọn ò ní gbà o ìgbà tí. anabi Musa alayhi salam sì mú àwọn àmì wá lójú tí wọn kò ní ìtumọ̀ ju idán lọ torí nínú tí wọ́n sọ nípa tí ń ṣẹlẹ̀ lákòókò yẹn òun náà ní kí àkókò táwọn òpin náà pọ̀ bọ̀ àyà idán tọrọ fọkalẹ̀ lásìkò tá à ń sọ yìí èdè nì tó fi jẹ́ wípé ìjọlọ́nfà nàbì Musa alayhi salam kò ní ìtumọ̀ méjì lójú tiwọn nígbà tó kó àwọn máa dán ju ìdán lọ ọlọ́run aṣọ ti yé wọn pé eléyìí èsè dán ó ju agbára ìdán lọ ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀ dàrú máwọn lójú tó wọn máa ń tí wọ́n ṣe àwọn ròyìn pé kò sọ́nà tá a lè gbé gbà àyàfi káfírin kórin nítorí tí irin bá lu ìní máa mú kí irin ọlọ a lè máa fi pákó fi gbáàrin kí irin ọlọ gbàtí ẹ̀yin ẹmẹ̀wà ẹ̀yin ìjòyè tẹ wà pẹ̀lú òun tẹ fi rí i pé ìdání ó sì béèrè ìmọ̀ràn lọ́dọ̀ wọn tí eléyìí bá jẹ́ bẹ́ẹ̀ kí ni àṣìṣe rẹ̀ wọ́n à kò sí nǹkan kan ju pé ká ránṣẹ́ sí gbogbo ògbèríko lọ gbogbo àbá gbogbo òlétò wọn kó àwọn òpìnà tó bá dáńtọ́ tó gbójú bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ ń pàfà àwọn babaláwo gidi àwọn babaláwo yánnayánná kálukọ apòtù ọwọ́ rẹ̀ wọ́n fi hàn Musa pé nítorí gbé wà ó tiẹ̀ kéré sí nọ́mbà àwọn ìta ni. So, ẹ̀dẹ̀ kúkúrú fìràwọn gbọ́ sí wọn lẹ́nu ó sì mú àbá wọn ó mú lò ó wá pa láṣẹ pé وقال فرعون ائتوني بكل ساحر عليم ó ní gbogbo òpinà tó bá mọ̀ ń padà dáadáa àwọn tí ìmọ̀ nípa dáadáa lójú ẹ̀rọ àǹkó wọn ẹ̀kọ́ wọn wá fún mi torí ká lè bá dá Mùsá àti ọmọ ẹ̀yà rẹ̀ Hárúnà lẹ́kùn àti kọ́ńdúkọ́ńdú àwọn òpè dátọ́ bá máa ń pa adá gidi kì í sàn ti ń kọ́sẹ́ lọ́wọ́ àwọn ni ẹ bá ń kó wa. تمام فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون ألقوا ما أنتم ملقون nígbà táwọn òpin náà dé ọ̀rọ̀ pọ̀ láàrin tásàlàyé anábì musa wa sọ fún wa pé ẹ̀yin òpin náà gbogbo ń tẹ́ bá fẹ́ dàálẹ̀ dàálẹ̀ ebi kálukú ti rò ogun rẹ̀ wá ẹ̀dá ìjọba fẹ́ dà lẹ́lẹ̀. fẹ̀lẹ́mẹ́ ẹ̀lọ́kọ́ ní ìgbà tí wọ́n da gbogbo ń tán fẹ́ dà lẹ́lẹ̀ tán ọ̀rẹ́ Musa alẹ́bí Musa alẹ́bí sẹ́lẹ̀m ọ̀wá ní mẹ́ẹ̀ẹ́dẹ́ tó ń bèèrè sẹ́ẹ̀ gbogbo ń tẹ́ lẹ̀ gbogbo ń tẹ́ kó wa ìdán lásán nítorí ẹ̀sẹ̀ bí nǹkan gidi kan ń kó kan gbogbo ìdán lásán ni inna Allaha sayubtiluh mo fi mo fi ń dá yín lójú pé ó dájú pọ́lọ́ wọn bá yọ bàjẹ́ láìpẹ́ yọ bàjẹ́ ní kọ̀pẹ́ kó jìnnà yìí torí pé ànábì ọlọ́ọ̀ni ó sì lámàdájú látọ̀dọ̀ ọlọ́ọ̀ ọlọ́wọ́n bàjẹ́ ní kọ̀pẹ́ kó jìnnà yìí. إن الله لا يصلح عمل المفسدين torí pé ọlọ́run ọba kì í tún sí àwọn òbílẹ̀jẹ́ sí o ní àbá yọ òbílẹ̀jẹ́ kò sí bọ́lá wọn sì tún sí ẹ̀rẹ̀ sí ó fìdí rẹmi ó forí sápá náà ni. ويحق الله الحق بكلماته ọlọ́run ọba yọ àwọn amú tí òdodo fìdí yóò mú òdodo fìdí rinlẹ̀ pẹ̀lú àṣẹ rẹ̀ walau karihal mujrimun kódà kó ti pa àwọn ọ̀daràn ọ̀fẹ́ bẹ́ẹ̀ kódà kó ti pa àwọn ẹlẹ́sẹ̀ wọn ọ̀fẹ́ bẹ́ẹ̀. ẹ bá wo náà alukur'an nínú suratul A'raf àrígbọ́lọ̀ ti Musa àti Fir'aun ó ti sọ wa eléyìí sì ti síwájú. Si bákan náà nínú súra eléyìí tá a wà yìí súra tó Yunus ọlọ́run tó ń fún wa ní ìròyìn nípa Musa aleyhi salam ìtàn rẹ̀ pẹ̀lú Fir'aun aleyhi la'anatullah bákan náà ọlọ́run tó sọ fún wa púpọ̀ nípa àtàyìn kan náà nínú súra tó Taha àti nínú súra tó Shu'ara nítorí sẹlẹ̀ gan pé Fir'aun ọlọ́run kọ́ lánàá rẹ̀. ó ń fẹ́ láti dojú àwọn èèyàn kan Musa kí gbogbo èèyàn ó dúró ń dúró pé ẹni àgbájá ẹni àtakò gidi ni Musa yìí wọn ń parọ́ ọpọlọ nǹkan lọ́rùn nígbà tó ṣe pé dán lásán ló mú wa nígbà tá a bá sì ti fi já ọ lójú pé idán ló ń gbé ka idán sì ju dán lọ oògùn jóògùn ọ̀dẹ̀kùn gbogbo. irọ́ ọpọlọ ránṣẹ́ ọlọ́run ránṣẹ́ níbo lọ́lọ́run ti ránṣẹ́ táwọn òrì ní ti torí ẹni ṣe ń gbìyànjú láti wá ọ̀nà tó wọn fi Musa kò pé Musa mú wa òdodo ọ̀nà wo alájà Musa èrò ọ̀rọ̀ lọ síbi méjì ju pé ìdán náà ni torí pé dán ẹni musa kó wa ẹjẹ káwọn náà mú dá wa gbogbo àwọn oògùn abẹnú gbọ̀ngbọ̀ táwọn aláwo àwọn adífá àwọn alágbègbè àtìlẹ wọn mísírà náà bá ní káwọn náà kó wa wọn sẹrù wá wọn kó láyàjẹ láyà ní máa ń pé àti oògùn ọ̀kadà gbólóògùn jẹ oògùn yóò padà gbólóògùn jẹ eléyìí jẹ́ òwe haúsá ẹni ń gbọ́ ọba pẹ́ títí oògùn ọ̀padà mọ́lóògùn ìràwọ̀n náà mọ̀ pé ń tẹ́ ọ̀sẹ̀ lẹ́nu ẹni tó ń fojú sí ẹni tó fojú sùn sísùn ló sùn lójú. ó àwọn ojú ti fi Musa alayhi salam àtọmọ ẹ̀yà rẹ̀ Harun lójú bá wá ti Musa ẹ̀rù kó ànábì Musa alayhi salam yóò tún lè gbé Misra mọ́ a ti ẹ̀ bá nìyẹn ti ẹ̀ bá nìyẹn torí ẹ̀ ọlọ́run bá wá dójú tì wọ́n ó mú kí àwọn ẹ̀rí tó múnádóko tọ́tọ̀dọ̀ ọlọ́run wá kó borí pàǹtí jàǹká àti dọ̀tí táwọn òkú dán kó ká. kódà nígbà tí wọ́n kọ́ fẹnu kò sórí pé àwọn ń fẹ́ ìfagagbága láàrin àwọn òpìdá àwọn àti Musa inú ànábì Musa dùn púpọ̀ ànábì Musa wá sọ fún wọn pé kọ̀yé kẹ́ ẹ fi sọ́jọ́ lásán o kọ̀yé kẹ́ ẹ fi sọ́jọ́ lásán ọjọ́ ọdún lọ́yẹ kẹ́ ẹ fi sí yẹ́wò mọ̀ zina ọjọ́ ọdún lọ́yẹ kẹ́ fi sí táwọn èèyàn ò rojú tí wọ́n ráyè tí wọ́n ò níbi tí wọ́n ń rè. káwọn èèyàn wá péjọ bóhà lásìkò dákọ̀ mu kọ́mọ́jà kò ti rẹ kálukú káwọn èèyàn péjọ bíbà kálukú wá wọ̀ ìràwọ̀n ti gbà náà wò pé njẹ́ ó pé òun láì mọ̀ pé oògùn mi ní ìgbà tí wọ́n débi tí wọ́n fi pàdé ibi àpéjọ ńláàlú ńláàlú. ni wọ́n fi ìpàdé yìí sí. kálukú ti múra dẹ́dẹ́dẹ́ lérò pé tìlù ti fán làwọn òfìsì fìràwọ́nà padà lé pé àwọn aránṣẹ́ ọba wọ́n borí o àwọn aránṣẹ́ ọba wọ́n lékè o Musa ńkọ àti Haruna ojú tì wọ́n. tẹ́bí kálukú ṣe máa ń rò náà nù kójú ó ti ọ̀tọ̀ òun tó fi wọ ṣòkòtò kẹmbẹ àti dáńsíkì rẹ lọsibí tí wọn ti fagagbága tí ò ní mọ pọwọ lọ wọn fi kó ṣòkòtò wálé ṣòkòtò ní síndìmá la hawla wala quwwata illa billah torí ẹ̀ ó ṣe jẹ́ pé oṣù tó burú nígbà tí ìbàjẹ́ bá pọ̀ táwọn àṣìbàjẹ́ tí wọ́n ń sìn dànù ó rí i pé kò sí nǹkan kan tí ó takò dodo nínú ìbàjẹ́ táwọn gbé lọ́wọ́ àti pé àwọn pe oníkálukú níjà tí ẹ bá ń rò pé ní táwọn ń ṣe ọ̀dà ẹ jẹ́ káwọn fagagbada kò sí tó burú kálùsùn náà bọ̀tà fún un àmọ́ gbọ́dọ̀ jẹ́ni tó nípa ní ẹ̀rí nítorí pé ẹni tó fẹ́ bá ṣe fàǹfà yẹn àwọn ò lẹ́rìí kan tó múnádóko tí irú wọn fi fẹ̀rí àwọn àṣújú àwọn àrújú náà máa fi kọ́dà níbi ìjókòó ni ó ti máa ráwọn ẹ̀rí tí ó mú wa nínú ọ̀rọ̀ rẹ náà ni ó ti máa ṣàtòdìjẹ́ rẹ̀ torí ẹ̀ sí ní tó burú tí wọn náà bá máa bá ṣe yí lọwọ wọn lọ́wọ́ tí ó dàrú kọ́ ọba ti fi àwọn májẹ̀mú lélẹ̀ tá a bá ṣe yìí bá hàn lẹ́nu rẹ ẹnu ló mo fi gbogbo mo fi ọlọ́run bá sẹ́rí lẹ́yìn náà àwọn màláíkà rẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn èèyàn tó jókòó síbi wípé tí òdodo bá hàn lórí ahọ́n rẹ̀ èmi làkọ́kọ́ ẹni tí wọ́n tẹ̀lé o wọ́n náà sọ̀rọ̀ ẹ̀. sọ èèyàn ti yára pé tí a bá sọ̀rọ̀ ẹ̀ a jẹ́ pé yóò ní wáyé.

kò gbọdọ̀ jù bẹ́ẹ̀ torí pé kìí ṣe jà láti ọjà tó bá jẹ́ jà ni àwọn èèyàn pàgbó fún wa ni wọ́n mọ̀ wá wòrán. tó ń torí di eléyìí báyìí tó bá ti lè tẹ̀lé àwọn conditions yẹn bísímìlà. nítorí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá rí principles yẹn tó bá fi lélẹ̀ tí wọ́n bá ti lè comply pẹ̀lú ẹ̀ kò ní jìnnà tí olódodo fi gbá òpòrọ̀ ní jàkadì nígbà tí ìbá ti sí pé àwọn ìlànà kan ọ̀tọ̀ lẹ fi lélẹ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀rọ̀ yẹn yọkọ̀ pọ̀ lọ́nà tí ò ní parí ni. tòun á máa ń pè nínú ilmul munazara pẹ̀lú al-intishar fọ́nká tí ò ní nìtumọ̀. àmọ́ tí wàá sórí rẹ pé tó ti mọ̀ yín pé ó súnmọ́ kó dùn ní jàkadì kò ní tẹ̀lé ìlànà tẹ́ fi lélẹ̀ o wípé tó bá jẹ́ pé ẹnu tiẹ̀ lòdodo náà bá ti jáde èmi náà tẹ̀lé tiẹ̀ kò ní lè sọ tó bá sì lè sọ wọ́n dá ń jàkadì àbí wọ́n dá ń jàkadì kálukú tún kọ òdodo ti hàn báyìí. gẹ́gẹ́ bí ìfagagbága tá a kọ́ ní Kabul Kabul tó jẹ́ kápítà Afghanistan lásìkò táwọn ọmọ mùsùlùmí tá ń lọ síbẹ̀ rẹpẹtẹ rẹpẹtẹ láti lọ kópa nínú ogun tí wọ́n ń bá àwọn Soviet Union jà àwọn Russia. sọ̀rọ̀ àwọn sì ń tẹ̀lé madhabu al-imam Abi Hanifa an-Nu'man rahimahullah. sọ nínú madhabu ti Abi Hanifa ni pé tí màá bá ké fati àtọ́ba ké já ẹnì kọ́kọ́ gbọ́dọ̀ sí àníkó gbóǹsókè nínú àwọn sọ̀rọ̀ àwọn àtẹ̀tẹ̀ àti màá ń ka kí ó sókè bí àṣùbà bíi maghrib bíi ìṣá bíi jùmọ̀à kálukú ti àmì tí ẹ̀jẹ̀jẹ̀ ni kò sínú kẹ́ni kó gbóhùn sókè lọ́dọ̀ ta ni alimami abu hanifa bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ imam malik nínú riwaya tó jẹ́ madhab eléyìí tí àwọn alimisiriyon min talamidati malik tí wọ́n gbà wá imam malik àwọn ọmọ akíw malik náà jọ máa mẹ́sù ẹgbàá wa tí wọ́n gbà wa táwọn bá sì gbà wá orí ni wọ́n mọ madhab lé lórí ṣùgbọ́n àwọn ọmọ kí ó Malik táwọn jẹ́ Madaniyun àwọn gbà wá látọ̀dọ̀ Malik tó tí ìmáàmù bá ké fati àdílẹ̀ tó bá sọ pé ghayril maghdubi alayhim waladdallin káṣe á ní kágbọ̀n sókè eléyìí ni rìwáyà àwọn Madaniyun min al-Malikiyya ṣùgbọ́n rìwáyà táwọn Misriyyin òní wọn mọ mẹ́tàbù wọn lé lórí àwọn láàánú gbọ̀n sókè lórí wọn ti sọ láti lọ ìmáàmù wọn ká àjálẹ̀ ní mọ́sálásí kan ní Kabul ní Afghanistan so gbogbo èèyàn ṣe ámì ọmọ Saudi kan àti ọmọ àgbẹ̀dá bá ti ké fati àjà á sì ámì ni á sì gbóhùn sókè ó ní ámì nírọ́tà kejì náà ámì òun náà ti wá bẹ̀rẹ̀ sí fúra pọ̀ òun rírọ̀ lónìí kan torí fẹsẹ̀ dé ni ìgbà táwọn. وعن تعلم تلايا تتقوا مذهب الإمام الأعظم أبو حنيفة تعلم تلايا تتقوا مذهب الإمام أبا أما سعودي بعد بعد يقولون قلن لا تنتقوا مذهب الإمام الأعظم ترون تلي سنة النبي صلى الله عليه آمي كابدون سوكي مذهب أبي حنيفة ó sì máa parọ́ mọ́ ìmọ̀mù táwọn amọ̀tí ti fún tẹ̀dọ́ mọ́dàbù rẹ̀ ó ti àyà ní pọ̀ ó ní bó ṣe jẹ́ nu mọ́dàbù àbí hanifa ṣe á ṣe àmì á sì gbóhùn sókè bóyá ẹ ti rí kéré má gbóhùn sókè. àní kò níbi bàtó tiẹ̀ tí a pè wá ń jà báyìí ní tí ó ṣẹlẹ̀ ní ìsinmi pé ẹ bá ní fọjọ́ sí táwa pẹ̀lú rẹ̀ tá fi kùn lókun tá a láti mata lọ́mọ nǹkan amádàbọ̀ àbí hanifa jù wọ́n bá ti dájọ́ gbàgbà tí wọ́n ti ṣe tí wọ́n ti ṣe ìfikùnlukùn yìí ó kàn fàyà gbogbo ẹni tí òrìlé wà ń nàgà lóde ẹni tó kúrú wọ́n gbé jìkà ẹni tó ga ẹni tí ò lè dá wá wọ́n gbé nkọ́kọ́ lọ́rùn nígbà tí wọ́n wà ọmọ sàwọ́dì yẹn lé mi lọ́yẹ̀ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àlejò orúkọ ànábi sallallahu alaihi wasallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu gbẹ̀ndẹ́ wa gbọ́ lọ́wọ́ àtọ́jọ́ kan kó sàpọ́nlé àlejò àlejò yín lè mi ti bẹ̀ èmi náà kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ àwọn ti rú ẹrú tíra wa kí ẹ fẹ́ fẹ́ bọ́ ṣe dìbéètì kan wọ́n wá fọmọláńkẹ́ ti tíra wa ẹ̀yin ò ní mà kankan ni ẹ àmọ́ pé ẹ ti tèjì báyìí ẹ sẹ́yìn náà ní ẹ̀yin náà ti ti ń ẹ ọlọ ọyọkẹ lọ wà mà ọyọkẹ lọ wà mà irọ́ lásán èèyàn fẹ́ èèyàn sọ pé ẹ torí ẹ ọ̀rọ̀ tó sọ àti tó wà ń bẹ̀ tí wọ́n bá wo kejì báyìí kájàre kagbọ́n ibi tá a ti sọ wọn kájàre ní máa ń sọ dá dá dá dá dá dá dá díkìrò díkìrò lẹ́yìn eh, eh, ah, dákàrà dákàrà dákùn dákẹ́mẹ̀ dákẹ́mẹ̀ olódo pé wọn náà lọ mọ̀ kí wọ́n sá sì o ò rí dúdú rẹ̀ kà pé funfun rẹ̀ lọ́mọ ọ̀dájú pé àyìnbọn kan ti pọ̀ jù láwùjọ wọ́n sọ ọmọ kan sá sì sí nínú ìwé ọgbọ́dọ̀ lè kà kọ́ máa já gírí lẹ́nu rẹ̀ báyìí yẹ tọ́ba kà gírí tán ìdáhùn kejì ni pé kílẹ̀ ń gbọ́ yé mbẹ́ wọn wá sàlàyé àgbọ́yé rẹ̀ ẹ ti rí ibi tó kù sí ẹ̀yìn wọn wá sàlàyé fún torí pọ́ fẹ́ mà ní. àmọ́ òrí kà á ọ̀dájú pé ntẹ́lómi ìsọ̀lọ̀ ń sọ. àwọn náà ti rú túràdì ẹ fẹ́ máa sìn láwọn àbí gbogbo tó fi dé nàìjà irọ́ lásán. wọn á kó túrà ń kalẹ̀ ọmọ sàájú sápá wa ni. èyí ti ṣe pé lẹ́yìn kọ́ tó kàn lọ títí fa torí àwọn sọ pé kò sí bókun àwọn ẹni tí ò ní mọ̀ ó ṣe yí tó sẹ́ni tó rọra lóye gan tí ò lè fa àlòkù ọ̀zẹ́gẹ̀ dànù eléyìí ò ní mọ̀ kankan lọ títí ìgbóná rẹ̀ sìn ló mú wá ṣe jihad àmọ́ gbọ́n pọ̀ nígbà tó tó tó àwọn ilé ìkó tíra kalẹ̀ àwọn ọmọ Afghanistan ni ọwọ́ rẹ̀ lè kó mi rẹ̀ lónìí wọ́n á dúró tíra tó kó àwọn kótóbù dáhùrù rìwáyà wọ́n ti kó wa ìwọ́n kàn ń bọ̀ pẹ̀lú báyìí rà kò sí kankan ìwọ́n kàn ń gbórí gbàǹdùkú bọ̀ àwọn àmọ̀pọ̀lì rẹ̀ ti pé dáadáa wọ́n lé mi lálejò yín èmi lọ́yẹ̀ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ torí táwọn sọ dá wọn lójú bàjẹ́ ni mọ́sáàbù àbí ànífà lẹ́nu kan á sọ fún wa ńlẹ̀ kó mọ́jú wa lọ kí ni kí ni tá a lè tí ẹnìkan náà lè sọ fáwọn náà ńlẹ̀ yìí ni bíi kí ni ọ̀ àfàkàrà ògbómọ̀sọ̀ ó fi hàn wá mo rò pé yé bí kéèyàn lọ òwú ńbẹ máa máa kọ́ àkàrà kan wá tọ́ka òwú tọ́ka òwú wá sí àkàrà Ògbómọ̀ṣọ́ àkàrà mm, mm, àkàrà lélẹ̀ èyí ṣe fáwọn náà ti ń bá ṣe àdàmọ̀dì rẹ̀ bí wọ́n bá jẹ́ gbogbo ẹnu wọ́n kàn máa ṣe bí ìgbà fún un torí àkàrà <laughs> ẹ̀rọ kálukú ní tiwọn bá dé lumi náà àwọn náà lè mọ nǹkan mi bí ẹ̀kọ́ ọlọ́rin mi sọ ọ̀fẹ́ kọ́ ọlọ́rin náà mo kan o lè rí hmm, a, ń bò mí adúpẹ́ fọlọ́. tó àwọn ah, ah, àwọn wa ti wa máa sọ fún wa pé kínní kan eh, Hanifa ah, ọmọ kan máa Afghanistan Hanifa ọwọ́ ni kí wọ́n pọ̀ nílé òun lálejò wọn wọ́n ní kọ́ bẹ̀rẹ̀ ọba ní um, gbàtẹ́ ti gbà fún mi pé kí n bẹ̀rẹ̀ báyìí ẹjọ́ ìṣẹ́ lè ṣàlàyé fún atala Abu Hanifa. ọbẹ̀ ah, ah. ìṣe ẹ̀gbọ́n mi rì ní Abu Hanifa là Abu Hanifa ọ̀nà ṣé kí wọ́n sọ pé ta ni bàbá kudi oní bàbá kudi bàbá kudi bàbá kudi bá bàbá kudi wọ́n sọ ń jẹ wọ́n bì. kọ̀ọ̀bá máa ń tí pé ah, kí lọ́ọ́ gbà lérò bàbá kudi wọ́n sọ. abu hanifa abu hanifa ah. ni aa lẹ́nu ìmáni ẹ dákun ẹ̀yin ìyẹn tí kálukú ọgbà fi tẹ̀ rẹ̀ lọ́ba torí ẹni tí afẹ́ fagagbága pẹ̀lú ẹ̀ tí ọ̀dọ́ kọ abu hanifa mà bó ló ṣe fẹ́ mọ mọ́dàbọ̀ àbí hanifa yà jẹ̀ máa tí kálukú ṣe tú kánú pé a ah. <laughs> adúrú mọ̀tẹ́ ní ọ̀rọ̀ abu hanifa so ó túmọ̀ sí pé kì í ń bùkátà kéèyàn gbọ́n kéèyàn gbọ́n ẹ máa sọ ibi tẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀ tilẹ̀ bẹ̀lẹ́ ti kó fún un tí òfin ní lè dìde torí ẹ̀ níta náà bí Musa ṣe wọn ní ìgbà tí wọ́n débẹ̀ àfà ọ́ ìbẹ̀rẹ̀ gbogbo ògidì ogun ojúlówó rẹ̀ ni wọ́n gbé wá torí kíni torí pé àwọn náà ṣe àjọ ńlá kan fáwọn òpìdán kẹsàn-án kó pìdán gbogbo ibikíbi láyé ọ̀bùn ni wọ́n máa jẹ́ ẹ̀yin sábà níláárí ẹ̀yin sábà jẹ́ gidi kan bí ọ̀gùn bí ìranù ká máa wọ́ sọ kí tipa kankan ká tán sọ ká máa rábí ẹni tó ṣe ìramù ìramù òfò wọ́n á sọ pé ìwọ Musa àìwọ́ Fìràhùn tá a bá borí Musa yìí ṣé ẹ̀sán kan bẹ tẹ́ fún wa tó bá kọ́ àlàborí rẹ̀ ó ní a ẹ̀sán àbí ńlá ẹ di ọ̀kan nínú àwọn ẹni tó súnmọ́ mi jù hèè tó mọ́ sí ràhùn náà lọ́nlọ́ bíi pé ẹ dààmú fún ẹ di olùbánidámọ̀ràn pàtàkì lórí òfúfúrú mínísítà eyín náà tó hmm, tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé ojúlówó ibi tó gùn kìsì lágbè wájọ yìí ẹni tó ru tiẹ̀ rù ẹni tó fi tiẹ̀ kó fi àkó ẹni tó wọ tiẹ̀ wá wọ́ wá ẹni tó tẹ tiẹ̀ ń pa wá wọ́n tẹ̀ wá ní ìgbà tó débẹ̀ àwọn òkùdá yìí wá pọ̀ lọ́sídà tẹ̀sùn máa kótó kùdà bá pọ̀ nbì kan òórùn ọ̀pọ̀ nbẹ̀ torí àwọn èròjà jáde ń pidán bí òórùn bí ọ̀bùn ni. wọ́n bá gba bí àwọn lókulẹ́jà kọjá èyí gbóòórùn tó dáa mbẹ́ àbí dàbí ibi tẹ́tí ń ta wọn ọlọ́mọdé nǹkan ó ṣe mú tiwa ọ̀rọ̀ adébẹ̀ wọn á ń fatẹ́gùn kékeré ni gbogbo àwọn òkú èèyàn tó ń àwọn àtàwọn ah, ọ̀rọ̀ gidi dájú pé o ti musa ìbáyò ó dájú pé ó múra àti tẹwa torí ká dúró àwọn àdúró ní táwọn kó wa kí ni ìbá pòun lọ́wọ́ tó fi gbogbo wa wọ̀nyí báyìí sọ náà wá ń sọ̀rọ̀ pẹ̀lú pọ́ nítawọn wí dá wọn lójú wọ́n musa imma an وإما أن نكون نحن الملقين إن kó sọ́n tó mú wálẹ̀ àfi káwọn kọ́kọ́ jẹ́ ni tí ó sọ̀ tí wálẹ̀ eléyìí tún jẹ́ ọ̀nà mi. irú arákùnrin tí yẹn ó ní ẹjẹ́ pé mi ò bẹ̀rẹ̀ tó ló ti mọ pé wọ́n tètè dá wọn jàkadì kálukú túkà ni. a tó nínú ìfagagbága àti fìkúnlòkù nítorí yẹ ẹnikẹ́ni tí ó ń takò ọ̀yùn tí wọ́n bá mọ̀ kó lè òdodo lọ wà oníkẹ́jẹ́ kọ́kọ́kọ́ sọ̀rọ̀ torí pé nínú ọ̀rọ̀ tó sọ ẹ ti rí gbogbo ìtọ́ lẹ sí ẹ sì ní kó má gbàgbé ẹ̀rí kan láì jẹ́ pọ́ sọ ẹ̀yin ó ti rí ìtọ́ lẹ sí gbogbo bí tọ́ lẹ́nu lẹ́tọ́ àmọ́ kó lẹ́sẹ̀ méjèèjì tẹ́ máa fa lulẹ̀ tẹ́ máa fa lulẹ̀ tẹ́ máa fa lulẹ̀ tẹ́ máa fa. tó tí wọ́n sọkọ̀ á sẹ́rìí bẹ́ẹ̀ tó tí wọ́n dógó. kò sẹ́rìí bẹ́ẹ̀ àbí òye náà takò ẹ̀yìn. ṣé ẹ̀yin èèyàn onídàálẹ́kùn ni gbogbo ẹ̀rí mi ní dànù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ sọ mẹ́ta nù mẹ́ẹ̀ẹ́dógún pé ara ń ta so ọdájú pé àǹfààní bẹ́ńbẹ́ fani tí ọmọ nǹkan kan náà pé óò irọ́ lélẹ́yìn gbé kà irọ́ lélẹ́yìn gbé anabi musa aleyhi salam kò sọ pé wọn sọ tòun ẹ tó tó bá ti kọ́kọ́ sọ tiẹ̀ lẹ ntí ọsẹlẹ ni wípé ẹlòmíì nínú wọn ó lè máa mà kó lòun lọ ilé kọ́ máa pòṣe mo ti ẹsẹ bóògùn gidi lónìí ẹwẹ ìjò yìí náà ẹwọ ah, fúláwọn náà wọn pọ́n mọ́ ilé pọ̀ ọwọ́ andé ká ògidì ògùn wá fẹ́lẹ́ yìí Hmm? tí ó wọ oṣù táwọn àmọ́ ẹ̀dá kìíní lẹ̀ fún mi mo ti àṣẹ bí ẹ̀yẹ ìwé ti pè mí àjàgà sí ìdí ògùn. wọ́n bá máa bẹ̀ pé bàbá ẹ̀yin náà ẹ ṣe sùúrù àní àwọn ọmọdé kéékèèké kọ́ lè ní máa bá àfàgàgbàgà. àwọn bàbá rẹ tó sóògùn fún ọ ní kí wọ́n wá sábà pé tí ẹlòmíì lè sọnù tí ó tù lẹ̀ so nítorí ẹ̀ èyí ò ṣe sùúrù ẹ ọ̀rọ̀ àbí tó bá fẹ́ báyà ṣe ìfikùnlukùn náà ní lọ́rọ̀ tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ o ti wá kó àwọn ẹ̀rí dálé o ti kó àwọn ẹ̀rí dálé o ti kó àwọn ẹ̀rí dálé o ti pọ̀ o ti mọ̀ kókò síbi tó ń ti lè jọ ọ. lọ́wọ́ ni ẹ mo rò pé olùmọ̀kànlẹ̀ pè ni àwọn ọmọ tí ń ṣẹ̀ṣẹ̀ ń kọ́ kí ó lọ́wọ́ pè wá ẹ ní nineteen sixty two àfáà tí wọ́n ti bí wọn gbà wọn. nígbà tó mi fi ń ké dálíà. lọ́dọ̀ afọ mo rò pé gbogbo ẹ̀rí rẹ tó ló kó wa yọ̀wọ̀ padà nù. ṣé wọn mọ kúlùkúlì àbí kúlùkúlìyà? lọ́dọ̀ àti àwọn ọ̀rọ̀ ọ̀gbọ́n hmm, ìmọ̀júmọ̀ ìmọ̀júmọ̀ ẹ̀yin ọmọdé kéékèèké lọ mọ̀ wọn ara yín abẹ́rẹ́ bàbá wí ni ó ní kúlùkúlì àbí <laughs> torí délé ó ti sùn ó gbà ọkọ kó tiẹ̀ dálẹ̀ rẹ̀ pọ̀ bá wa sọ táwọn oníbu owó onígbà kó tiẹ̀ ṣe bí nǹkan gidi kan ní mu wa wọ́n yọ pé ẹ̀rí alákọ̀ọ́kọ́ tẹ mu wa kò sẹ́rì mẹ́ ìdí tí òfin sẹ́rì mẹ́ òní òní òní òní ibi sẹ́rì wa wà kọ òní ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì kò tún sẹ́rì mẹ́ ìdí tí òfin sẹ́rì mẹ́ mo rò pé yé sọ́wọ́n kò ti da gbogbo nítorí lápò lẹ́ra kò sì mọ iye tí wọ́n dà lẹ̀ tó bá wá dọ́dún olùjàmọ́ ìdá kan náà ẹgbẹ̀rún tá a fẹ́ sọ la tẹ̀sẹ̀ sọ. wọ́n <laughs> á gbogbo tí wọ́n lẹ́sìn fẹ́ sọ ti pẹ́. tó <laughs> torí ẹ̀ anabi musa alayhi salam ó lẹ́yìn ní kẹ́ kọ́kọ́ da tiyín lẹ̀. kálukú bá bẹ̀rẹ̀ tiyín àwọn náà sì gọ̀ dáadáa dúpẹ́ fọlọ̀ torí pọ́lọ̀ ń fẹ́ dójú ti ìdánjọ́ tó ẹ̀ káwọn náà ti ẹ̀ wọ́n ló pè wá ń jà àwọn aláàtú kọ́kọ́ da tiwa lẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ kọ́kọ́ da tiẹ̀ lẹ̀ níta náà sọ fún ọ pé jẹ́jẹ́jẹ́jẹ́ ni mo jókòó fìràwọ́n náà ló ní ẹ̀yìn yìí ó ẹ̀ dá mi lẹ́kùn níta ìfẹ́ ti dá mi lẹ́kùn yẹn kọ́kọ́ da lẹ̀ kálukú wọn bá da tiẹ̀ lẹ̀ ọlọ́ni sàhàrù ààyùnà nàásì wọ́n sàrhàbóhùn wọ́n fi wọ́n bẹ̀rẹ̀ sí ní rí okùn tẹ́lómi sọ́ọ̀lẹ̀ kó dejò pọ̀pá tẹ́lómi sọ́ọ̀lẹ̀ ó dérin nǹkan ah, lóríṣiríṣi ẹbí bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn pọ̀ lọ́sàjà amórídélé lónìí. wọ́n jẹ́ òbí sẹ́hẹ̀rẹ̀ náà rí ọlọ́ni wọn mú idán ńlá wá. ẹ̀rù bà Musa Musa náà fẹ́ sa títọ́ ọmọdé ọba débi ẹ̀rù yóò máa takọ̀ ọlọ́ni ọ̀ gbọ́dọ̀ bẹ̀rù. ìwọ lọ́sọ̀ọ́ rí. la ilaha ọlọ́run ránṣẹ́ sí lẹ́ẹ̀kan náà ò bẹ̀rù ìwọ ló wọn lónìí. tọ́ tẹ́wọ̀n pé gàdáwà ti dàálẹ̀ tí mọ́sọ̀ ò ti fi ẹnu lílé ọ̀wà tẹ̀lé ẹni tí ọba mú oògùn ní ìpínlẹ̀ gbẹ̀yìn bá oògùn ògbé lọ tọmọtọmọ oògùn náà ń yàrá yìí oògùn abẹnú gbọ̀ngbọ̀ ààrẹ nu rẹ̀ rí wọ́n sì ló sẹ́nu gbọ̀ngbọ̀ dáńtọ́ ọba nílẹ̀ á fi hàn ọpọmọ lórí wọn ò ní nǹkan mi ò ọ̀rọ̀ ìta nínú ọlọ́ni ẹni tí ń bẹ lápò ọ̀tún rẹ̀ wọ Musa sọ́lẹ̀ ànábì Musa bá sọ̀pọ̀ palẹ̀ gbogbo wọn sì rí tó dejò ejò yẹ wàá dùn ọ ọ̀yà ẹnu ni ní bá sì ń gbé gbogbo nǹkan tó wà ńlẹ̀ ní kálò kálò kálò kálò kálò áà kékeré yóò ní padà gbára gan mi. anábì musa kan ọmọ pé tí ó ṣẹlẹ̀ ni bí mọ́tì dàtẹ̀ rí nu anábì gbé ẹ̀ máa ń tí ó ṣẹlẹ̀. tọ́ oògùn bá bọ oògùn làwọn gbé wà idán bàbá adán làwọn gbé wá kò sí idán náà àfi tí ìbá ṣe dán tó lè ṣe báyìí dojú ti gbogbo dán tá a gbé wá eléyìí kọjá dán bẹ́ẹ̀ nígbà tó rí wọn ọ̀dàrú torí ọ̀gá dàrú bá bá rò dodo ọ̀yẹ ká sọ pé dodo lélẹ́yìí èwo ni ká rí irin ká sọ pé wọn kàrí kí nìkan tọkọjá fèrè ń irin àwọn kọjá fèrè kálukú wọn wọn ṣubú forí kalẹ̀ ni ọ̀ọ́lùkẹ́yẹ sàhárà tó sáájìdì gbogbo àwọn òkúta yẹn wọ́n wó forí kalẹ̀ fọlọ́ ni kẹsẹ̀ fún musa o àtàtì wọ tó ọmọ ẹnìkan lọ́gà rẹ tó ẹ̀sà ẹ̀sà ẹ̀sà báwọn sára ọdún ọbẹ̀ ẹlẹ́dàá náà forí kalẹ̀ fún ọwọ́ àdì dírámà tìràwọn àgbọ̀n máa ń tẹ́sẹ̀lẹ̀ máa pépà dàrú bàtẹ́gùn bá gbé pépà mélòó ni wọ́n bá ń kó ẹ bá ń kó ẹ bá ń kó kálukú ẹ gbogbo nǹkan ti dàrú báyìí. ìntaàrò wípé yọ ọ̀sẹ̀lẹ̀ kọ̀sẹ̀lẹ̀ náà àwọn aláàrò kó àdójú ti Musa Musa ló dojú ti wá báyìí o. ẹ ń ṣèjì bóyá àwọn òpìdán wọn ti rí anabi Musa lẹ́yìn tẹ́ ẹ bá ṣe rí Fìràhùn lẹ́yìn kí ló fún wa tá a bá borí Musa ó ní gbogbo yín ẹ di alásùnmọ́ pàtàkì fóònù inú wọn dùn àwọn náà dẹni pàtàkì. wọ́n wá dàbí ìgbà tí wọ́n tún ti rí Musa lẹ́yìn lójú fìràwọ́n nànà tí èsì pé wọ́n ti bá Musa náà dá májẹ̀mú pé tí mo bá sì fi lè borí yín lójú gbogbo yẹn ń bẹ̀ ní kẹ́ ẹ ti forí kalẹ̀ tí ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè dodo rí ìjọpọ̀ àwọn èèyàn ti fẹnu kò ní gbàtẹ́nu yín ti kó ńkọ́ ẹnu wò kó òdodo náà ló sọ wá dẹni tẹnu wá kò báyìí gbogbo wọn forí kalẹ̀ fìràwọn àti bíbọ yóò ní wọn forí kalẹ̀ fún mi. قالوا آمنا برب العالمين wọ́n náà wá ti wá gbọ́ olúwa gbogbo àgbáńlá ayé gbọ́ báyìí o. kí fìràwọn àwọn tòrò kó náà tún ni tòrò náà fìrà rẹ̀ ní ana rabbukumul a'la èmi lolúwa yín tó ga jù wọ́n wá là kó lè bá yé Fìràwọ̀nà olúwa tá a forí balẹ̀ fún tá a gbàgbọ́ yìí ọ̀nà Rabbi Musa wa Harun olúwa Musa àti Haruna alayhima as-salatu was-salam ó là gbàgbọ́ o ojú wa ti Fìràwọ̀ ẹ̀ tiẹ̀ wá dá mọ́ńkínkín kẹ̀kẹ́ forí kalẹ̀ kẹ́sì má sọ̀rọ̀ káwọn èèyàn máa lérò pé wọ́n forí balẹ̀ fún mi náà ni pé èmi náà mo tún ṣe bẹ́ẹ̀ tí mo ní kí pọ̀pá amúṣọ mi gbogbo dán wọn ọ́ tu fóònù nítorí pé nígbà tí wọ́n da ìdá wọn lẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ ìzẹ̀tì fìràwọ̀ àwọn fi gíga fìràwọ̀ náà àti títóbi rẹ̀ búra àwọn làwọn ò borí sọ nítorí pé wọ́n sì wà ń káfìrí ń gbà fìràwọ̀ náà tó ṣe é pé ó lérò pé wọ́n ti ara àwọn òpìdá yìí borí ìránṣẹ́ ọlọ́run anábì musa alayhi salam anábì musa tó jẹ́ ìránṣẹ́ fọlọ́run ọba tó mọ gbogbo kọ̀kọ̀ ìràwọn náà wá fìdí rẹmi ó forí sápá ó ṣòfò àlùjànnà ọlẹ́tọ̀ọ́sínà nítorí pé ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ o tọ́ ìgbà tí àwọn òkúta wá ṣe báyìí bànújẹ́ ńlá ó dàbò fìràhùn fìràhùn náà wà máa ń tí ó ṣe ju kọ́ máa lérí lé kà lọ torí kí ni ìkà ọba tó ṣe yóò máa lérí lé kà ni. amantum lahu qabla an adana lakum ẹ gbà fún Musa kí n tó yọ̀ǹda fún yín ìwọ ló ti fẹsẹ̀ yọ̀ǹda fún wa pé ní báyìí ń tọ́ ṣẹlẹ̀ ní ìtàn ayé wa gbà fún musa pọ̀ ga yín ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ tẹ́ǹtì wọn forí balẹ̀ fún tẹ́ǹtì ń gbàgbọ́ tẹ́ǹtì forí balẹ̀ fọlọ́n rẹ̀ ókè innahu lakabirukum alladhi allamakum as-sihr ó ń lọ ga yín tọkọ yín ń dán pa ntí ó ṣẹlẹ̀ ní pé màá gé yín lọ́wọ́ màá sì gé yín lẹ́sẹ̀ ní pàṣípààrọ̀. màá gé apá ọ̀tún màá jẹ́ sí òsì ẹni tí apá rẹ̀ òsì màá gé ẹsẹ̀ rẹ̀ ọ̀tún nítorí wọn o èyí wọn á kàn yín dẹ̀bí nù láàyè ibi tí ẹ bá kú nù ẹ ló le jù nù títí yà á sẹ́mi àbí Musa sẹ́mi pé yìí náà yẹ kọ́ dẹ́rù pé Yorùbá ní ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kọ́ mọ́ra lọ́wọ́ à ń tẹ̀ràn rẹ ni àwọn awo láwọn agbata ni gbọ́ bí yorùbá bá ṣe sọ ọ̀nù pé torí pé bàbá ro nǹkan lọ síwájú ńkọ́ irọ́ lásán. àwọn òkúta yẹn wọ́n sọ pé ẹ̀kọ́ bí máa ń tẹ̀kọ́ dákòókò tó bá wọ ẹ̀ ìnáma tẹ̀kọ́ bí hàrí ẹ̀lẹ́hàyà ti dùnìyà gbogbo ẹjọ́ rẹ̀ tó ń da ilé ayé lọ́mọ. la ilaha illallah àwọn òní òdodo tó wá nítorí orí ibu tiẹ̀ kọ́dà ń àforíjì gbogbo náà ti wa jìn ah, ah. wọ́n rọ imáàmì sí lórí tẹ́lẹ̀ ni báyìí làwọn èèyàn yìí ń sọ àwọn ọ̀rọ̀ yìí jáde tọ́ ìgbà tí àwọn òpìdán dé ni ẹ gbogbo àwọn òpìdán tó bá mọ̀ ń parẹ́ wa tàtà àwọn òpìdán wọ́n wá ń sọ fún Musa àmúsá sọ fún ọ pé ẹ sọ ní tí ń bẹ lọ́wọ́ yín tẹ kó ẹ dàálẹ̀ nítorí pé njó ṣẹlẹ̀ ní pé níṣẹ́ ni Musa sọ bẹ́ẹ̀ fún wa torí pé ńgbà tí Fìràwọ́n náà ṣẹ̀ṣà wọn ó ti bá wọn ládìọ̀ wọ́n sùn mọ́ wọ́n dá lásùn mọ́ wọ́n sì gba ẹ̀bùn ńlá lórí táwọn bàbá wọn gbàgbé rẹ̀ lẹ́nu tí wọ́n náà ṣe ń dóbi ewé dóbele qalu ya Musa imma an tulqi wa imma an nakuna awwala man alqa inú kọ́ da tiẹ̀ lẹ́yìn àbíká kọ́kọ́ da tiwa lẹ̀ because wọ́n kájú wọ́n tètè fẹ́ di social adviser wọ́n sì fẹ́ tètè gbẹ̀bùn kọ́ọ̀lẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́kọ́ oní kò rí bẹ́ẹ̀ yín kẹ́ da tiẹ̀ lẹ̀. ìfẹ́ níjẹ́ kọjá pé àwọn náà kọ́ bẹ̀rẹ̀ torí káwọn èèyàn lè bá rí tí wọ́n ṣe fún lè bá rí dá wọn dáadáa lẹ́yìn rẹ̀ kódòjọ́ wa tẹ̀lé kódòjọ́ wa bàtì rọ́jẹ́ lábàjẹ́ tán torí ẹ̀ nígbà dáadáa tí wọ́n ti tiwọn náà sílẹ̀ wọ́n mú ojú gbogbo èèyàn wọ́n ti sẹ̀rù bá wọn wọ́n mú idán ńlá wa. فأوجس في نفسه خيفة موسى eléyìí wá dá ìbẹ̀rù sínú ọkàn anabi musa aleyhi sọlá ṣe ṣe kọ̀ọ̀kan yóò sì borí gbogbo kínní lónìí. قلنا لا تخف الله ما بẹ̀rù. إنك أنت الأعلى ìwọ ló lékè ọlọ́run bá ti sọ̀rọ̀ tí èyí yẹ ìwọ ọlọ́run bá ti sọ̀rọ̀ tí èyí yẹ èdè kan nàbí musa wa ń sá kánjọ yẹn tí ìwọ ọlọ́run sì ti sàdéhùn fún mi o otu ti sàdé fún mọ́jẹ káwọn kù náà yọ ọ́rá mi mú mọ́jẹ wọn borí mi o wọn àti parọ́ pé jésù ń àbí òye wa wọn ni wọn ran wa lù pa tó tó lọ́n fi bínú lẹ́nu wọn mission rẹ̀ ò sì ẹ bá ń pa torí tí ádámà ti tó ti dá kalẹ̀ kó lè àjẹ́ ẹ gbọ́ gbogbo àwọn tí wọn nítorí ọdá mi fún àbí nítorí òbí mi fún lẹ́nu wa àsìkò rẹ̀ ló tó ìmọ̀gbà fún wọn lọ wọn ni bá ń sáká nínú bíbélì mi ń bá ń sáká olúwa má fi mí fún wa mú olúwa má fi mí fún wa pa olúwa má jẹ́ wọn rá mi mú ah rírà mùsùlùmí àdì nǹkan àmì ní ìsìtẹ́ ń gbé sọ̀rọ̀ anábì musa aleyhi salam kọ sáká ọlọ́run ti sọ pé wọn ló borí bẹ́ẹ̀ làwọn anábì ọlọ́run wọ́n mọ̀ kó dodo làdé wọn lọ. wàá lùkì máa fi yẹn nínú ìtì ń bẹ lọ́wọ́ tó rẹ̀ sọ́ọ̀lẹ̀ ó túmọ̀ sí pé ọwọ́ tún wọ́n fi pọ̀pá sí ìfi máa ń tẹ̀pà ọwọ́ tún lẹ́sì. ìtì ń bẹ lọ́wọ́ tún rẹ̀ sọ́kìlẹ̀ báwo kọ́ fún máa sọ́nà o yóò fi gbogbo nǹkan tó wọ́n ti mì kó tó ṣẹlẹ̀ ọlọ́run ti sọ́n tí ó ṣẹlẹ̀ fún. torí pé ọlọ́run máa tó ti ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí i ìnàmà sọ́nàáhù kẹ̀yìdà sááxìr. gbogbo ntọ́sí ẹ̀rọ etí òkúta lásán ni o. wàlẹ́ yọ̀fúnlẹ́hù sááxìr ọ̀hẹ́yìn tó ata kò sì síbi tó pin náà gbà wá tí ó sórí rẹ̀. gbọ́gbà wájú wa orí ibú náà ni gbọ́gbà ìwọ orí ibú ni gbọ́gbà fún wa orí ibú ni gbọ́gbà sí wa orí ibú ni bóyá bọ́lá tókè orí ibú náà ni. sọ nítorí délé yìí musa wa sọ fún wọn nígbà tó ti gbàdé wọn lọ ẹyin ní ká dá ti lẹ musa náà tí wọn tún sọ fún wọn pé mẹ́ẹ́jì tó ń bẹ sẹ́ẹ̀r wọn kó tẹ̀ dáná yìí kò sí kò sí nǹkan kan òfútu fẹ́ tẹ̀ lásán ni àtàtì òní kan nù ìdán lásán ni kò sí nǹkan kan mẹ́rin torí ẹ̀ka yìí àti ṣe wáàzì bá dé ẹ lò dáadáa oníkálukú nìsín ti farabalẹ̀ lókè ara ẹ̀rí pé àwọn aláìmọ̀kọ́ tó máa sọ pé wọn náà tọ́tí ẹlẹ́ tọ́tí ẹlẹ́ kẹ́ ẹ ṣe sùúrù jàmá kí ni ń ta yín là láti ẹ̀sìn kan da wèrè pẹ̀lú yín ẹ ṣe sùúrù ẹ̀rí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé kò lè yẹ yín ìdán lásán ni gbogbo nǹkan kó wáyé ìdán tẹ̀ sí rí ìdán kò jáwọn kankan bí bàjẹ́ lọ́wọ́ bàjẹ́ torí pé òbílẹ̀jẹ́ làwọn eléyìí ọlọ́run yìí tún sí òbílẹ̀jẹ́ sí àyè wáàzì tẹ̀lẹ̀tẹ̀ àyè bí àwọn ẹni tí wọ́n bá nàbí Yusuf àrẹ ìsẹ́lá ń gbẹ́ wọn tí wọ́n á lálà nǹkan ló ń lálà tí wọ́n pa òun wọ́n pa ẹnìkan wọ́n pa wọ́n pa wọ́n pa òun àbí wọ́n pa òun ọ̀gá sí ló ń lálà ó ló ń lálà pé òun fún olówó òun lọ́tí ọ̀gá lálà pé òun gbóúnjẹ sórí àwọn ẹyẹ ń jẹ pé wọ́n ń tiẹ̀ wọ́n pọ̀ ni wọ́n tẹ́yẹ ń jẹ kínní lórí rẹ̀ wọ́n pọ̀ so nígbà tó nígbà ti ti béèrè tá a ti rọ yọ náà ni ojú kò sí pé kò sẹ́rọ̀ kò sẹ́rọ̀ torí ẹ̀ tọ́kọ ọlálà ọlálà búkẹ́sì àbúrò ọlálà rẹ ọmọ akẹ́ bá rọ àárọ̀ ẹ̀ má bá rọ tó bá aha dáadáa bá ti rí dáadáa kí fẹ́ràn jù kí sẹ́ni tó kórìíra jù àmọ́ ìwọ tó ń fún olówó rẹ tó ń fún lọ́tí wọ́n tù wọlé àmọ́ kó tó wá di kó rọ́ àlà wọn fún wa ọkọ̀ bẹ̀rẹ̀ wá dì í ṣé àwọn òṣàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí ibú lọ́yẹ kí wọ́n máa sìn àbọ́ lọ́wọ́ kan ṣoṣo ọba tó dá wa tó dá gbogbo nǹkan tó ń lọ ẹ̀ka sìn àbí ní tí ọ̀dà nǹkan kan ṣé wọn pé àyè sílẹ̀ torí pé wọ́n fara lélẹ̀ lókè ara ni pé gbogbo ń tọ́ bá wí ti máa wí ó ṣe déédéé ara wa àbọ̀kẹ́wò ìwọ̀n àwọn abéèrè nǹkan tó kẹ́kẹ́ ẹ̀yìn èèyàn wáàzí wa ẹ̀ wá gbọ́ pé kí ni ọ̀la pàdílẹ̀ fún wáàzí pàtẹ́sì pàdílẹ̀ fún wáàzí ẹ̀hẹ́n bí kẹ́nìkan náà kọjọ́ ń sọkúsọ kọjọ́ ń wìkúwì kọjọ́ ń sọkúsọ kọjọ́ ń bídà kọjọ́ darí èèyàn ìsì máa bú ọ ìmáa bú ọ ìmáa bú ọ ọba lọ́wọ́ dọ́dọ̀ ẹ dákú ìyàwó lọ sí wá ní ìdí owó yíyá ni o òun pé ká ẹ̀bùn òun èló lówó náà ó ní ten thousand kò burú ẹ jókòó sọlọ lẹ́yìn kásìn àbí tí ò ọlọ́ọ̀nù ọ̀kẹ́ náà bá wá sìn ọ́ tún ká láwọn nǹkan tá a gbé sí kọ̀rọ̀ yàrá wa kọ́ yẹ ẹ̀ e. gbogbo táwọn èèyàn wá gbé pamọ́ ńkọ́ kí ká ti ṣe ká dànù ni o ká dànù ni o ká fọ́ká o à kí wọ́n torí ibú o. ọ̀dà àkọ́bùrú ẹ lọ da tí ń rìn padà wá gbowó mo rò pé yé tòtò láyé ló ti lẹ̀ tí ò bá tó gbé wa láéláé yìí máa bu fún ó ti wá ọ̀rọ̀ lọ gbé lórí ibú rẹ̀ mo rò pé yé wàá wá fi yé lọ lórí ibú báyìí pò lórí ibú ní lórí ibú kó mú gbèsè ayé ẹ mẹ́jọ sọnù bí kẹ́nìkan jẹ́ olórí ìlú ni ìlú wa ń dàrú wọ́n wá forúgbòrò wọn abáyín ẹ dákun ẹdùn márùn ẹ má wọ ọ̀ràn nílùú tẹ́ ń ṣe yóò dáa ẹbí bẹ́ẹ̀ náà wà á ah! ìwà tẹ̀ wá ìdàpọ̀ ìlú èdè dàrú bẹ̀rẹ̀ sí dàrú torí kíni ẹ̀ ń sòsà ẹ̀ ń sòsà ẹ̀ ni. tí gbogbo ayé ń kí àbẹ́yìn tí a ń kéde pé ẹ̀sìn kìnnìkan orò ẹ̀sìn kìnnìkan ẹ̀gbọ́n ẹ̀sìn kìnnìkan ẹ̀yẹ ilé ọtí gbèsè ti tọrọ fọkálẹ̀ kódà ilé ọtí kan lù kàn tó ń fún ọsíláṣí lọ́rùn torí ẹ̀ ẹ bá ti ṣetán láti ṣàtúnṣe àyípadà òde kódà káàtì káàtì jọ̀nyà tí ì gbọ́ gbogbo ọ̀rọ̀ pé ha kí n tó mú lù máa dàrú bẹ́ẹ̀ ni ẹ túnṣe ẹ rí bọ́lá wọn bó ṣe tún lù ṣe fún un àwọn tó ń sọ ẹbọ tó ń sọ ẹbọ tó wà lù ẹ parẹ́ pé kìnnì kan ogun jà lù ẹ kìnnì kan ṣe kìnnì kan gbogbo kìnnì ẹ parẹ́ ẹ wo bọ́lá wọn bó ṣe mú dáadáa wọ̀ lù ẹ rí i pé irú ọba ni ó sùn wájú nípa ẹ máa fọ láàkì èmi mọ pálá sílẹ̀ kálukú bá ti ní àbí wọn ní ti wọn ti ní àyè wá àti wá sílẹ̀ ẹ wá ń sun rárá ẹ ń sun rárá ọlọ́run ọlọ́run tí torí di eléyìí táyì wáàzí bá sílẹ̀ ẹ mẹ́jọ lọ ẹ̀sìn torí ẹ̀ anábì wọn sọ àrẹ ìṣẹ̀lẹ̀ wáàzí ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe o wáàzí ni wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe. ó wá nínú àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ pé àwọn àyà àyà àyà àyà tánàbí Musa tó ti àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn òkúta yìí wọ́n bẹ náà àwọn àdúrà tá a máa ṣe láti fi borí dá wọ́n bẹ náà àwọn àdúrà tá a máa ṣe láti fi borí ìdá gbogbo àwọn àyà tó wà náà Al-Qur'an tọ́lọ̀ ti sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin anábì Musa àrẹ ìṣẹ̀lẹ̀ àtàwọn òkúta wọ́n bẹ náà àyà tó rọ́kìá fún ẹnìkan àbẹ́ni tí ń bẹ̀rù kọ́ ọmọ sàṣọ. so torí ẹ ẹ ẹ̀rì tí wọ́n máa kó arúgbó rúkúyà kan jọ i kí wọ́n kó gbogbo àwọn àyà yẹn sí wọ́n kó gbogbo àwọn àyà yẹn sí torí ẹ. musa máa jẹ tó ń bẹ sẹhẹr iná lọ فلما bọ pẹlú iná lọ جئتم به السحر إن الله سيبطله إن الله لا kó عمل المفسدين ويحق الله الحق بكلماته walau kariha al-mujrimun. ikọ̀ dé sọ́ọ̀pù rẹ̀ kọ́ bá kí wọ́n ti gbé wọ́n ti gbé bọ́ síbẹ̀ bí wọ́n ṣe máa ṣe ń lẹ̀ yorùbá yìí wọ́n ní torí pọ̀ ń tajú àwọn lọ. àbórí káwọn kan ti wá wẹsẹ̀ síwájú sọ́ọ̀pù rẹ̀ kẹ́ẹ̀tì gbàdánù ẹ̀ mọ̀ káyà yìí. falamma alqaw qala Musa ma ji'tum bihi as-sihr inna Allaha sayubtiluhu inna Allaha la yuslihu 'amala al ويحق الله الحق بكلماته ولو كره المجرمون والسكة كاف وبصر كل الناس يوصفون سأنا باني بابوني وانت يميكي بوتاني كان نفو وانا tọba ti wọ ọnu owó rẹ yọmọ kó rẹ sá lọ bani kò tó bẹẹ ọ bẹ gbé tẹlẹ ma alukọwò kọlẹ musa. ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون ويقول أبغلونا وقلوب بلا فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله ويحق الحق بكلماته ولو كره المجرم ويحق الله الحق بكلماته ولو كره المجرمون so báyìí àdúrà tá a máa ṣe ni láti fi bàdán jẹ yéésì nákàlí o tó kù wọn há nákàlí o eléyìí làdúrà tó a máa ṣe láti fi bàdán jẹ pẹ̀lú ògbọ́ ọlọ́ tó bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ wàá rí i pé gbogbo àwọn nǹkan wọn yẹn kò sí wọ́n láì dá kò sí wọ́n láì dá. bẹ́ẹ̀ ni gbogbo àyà yòókù tó wá nípa ìṣẹ̀lẹ̀ yìí láàrin Musa àti àwọn òpìdán. فوقع الحق وبطل ما كانوا يعملون bẹ́ẹ̀ làwọn àyà mi náà tọ́lá sọ pé òdodo wá fẹsẹ̀ rinlẹ̀ gbogbo tí wọ́n ṣe lọ́lọ́wọ́n bá bàjẹ́ gbogbo táwọn ń ṣe lọ́ bàjẹ́ bákan náà ayà tó ní ìnáwó àṣọnà òun kẹhìndà sáàhìr wàlá yọfúlẹ́hù sáàhìr ọ̀hẹ́yìntò ẹ̀tà gbogbo ìgbà tó yẹ kí òkúta lásán ni kò sọ́nà tí òkúta lè gbà wá tó sòrí rẹ̀ wàlá ìta bọ́lọ̀ ń do dáadáa bẹ́ẹ̀ gángan ni ọmọ jẹ fún wa. àmọ́ ní ìsìn ẹ̀ ń sọ pé kò sí tẹ́nì kó fi ń ṣe ògùn lẹ́yìn náà sì gbójúlé oògùn sì máa jó oògùn lọ́nà ni torí ṣètọ́nù tí kálukú ń gbaṣẹ́ lọ́dọ̀ rẹ̀ máa ma ṣẹ́jú ra wọn lọ. tọ́ba ti padà sọ́dọ̀ ọlọ́n tá a gbọ́ lọ́n gbọ́ ẹ rí i pé òtúbá ń tẹ́ lásán ni gbogbo oògùn wọn máa já sí. tó ọlọ́run bá wọn fún wa ní o ẹ̀yìn gbogbo ṣẹlẹ̀ ẹ̀yìn gbogbo pípèpè ẹ̀yìn gbogbo làálàá tánàbí Musa alayhi salam ṣe ǹjẹ́ ìmọ̀ yìí kí àwọn nǹkan gbàgbọ́

آمن لموسى إلا ذرية من قومه على خوف على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين ọlọ́run rẹ lẹ́dàá wa ẹnì jẹjẹ mọ̀ pé àwọn kan wó ń wẹ́rẹ́ nínú àwọn èèyàn Musa àwọn yóò gba Musa gbọ́ torí ìbẹ̀rù Fìràhùn àtàwọn èèyàn Fìràhùn ni kí Fìràhùn náà ọmọ bá fìtínà wọn àti pé Fìràhùn náà làárẹ̀ ń fẹ́ ọ̀rọ̀ ọlọ́run mo búra olùgbéraga burúkú ni lókè pẹ̀lú wa innahu lamina al-musrifin dájúdájú mo tún búra pé ń bẹ nù àwọn olùtayẹ nù àlà nù àwọn aláṣejù ìní fìrà àwọn náà wà. ọlọ́run fún wa ní ìròpé nìkan ọ̀gbà anábì musa gbọ́ ọ tonti gbogbo àwọn àmì ńláńlá tá anábì musa mú wa àti àwọn ẹ̀rí tó múnádóko tí gbé alájàngbìlà adálẹ̀ gbàù àti àwọn àwíjàre ọ̀rọ̀. eléyìí tó tẹ ìmọ̀lẹ̀ a àfi bí ìgbà tí ọjọ́ kan tó rùn mú ẹni tó gbàgbọ́ jù díẹ̀ lọ nínú àwọn èèyàn fìràhùnà nínú àwọn èèyàn fìràhùnà sẹ́wọ̀n pé ọlọ́run sí fìràhùnà àtàwọn èèyàn fìràhùnà àtàwọn èèyàn rẹ̀ náà èèyàn díẹ̀ nínú àwọn èèyàn fìràhùnà gbàgbọ́ àwọn náà sì lọ́dọ́ àwọn lọ́dọ́ lórí tìbẹ̀rù tìbẹ̀rù wọn fi gbàgbọ́ torí kí fúra wọn náà má lọ fura kọ́ mọ́ra wọn mú àbí káwọn èèyàn wọn máa mọ̀ kí wọ́n ti gba Musa gbọ́ kí wọ́n má ti tipátipá mú wọn padà sídìí kèfèrí wọn gẹ́gẹ́ bí ọmọ tó nà gba súnà ní ìsinmi ẹ̀rí kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ gbé rẹ̀ pamọ́ ni torí tí bàbá rẹ̀ bá lọ dàmà tí ìyá rẹ̀ bá dàmà tẹpẹtẹpẹ ni wọ́n padà oní ìtòògùn tòògùn wọ́n mọ̀ tún sóògùn sí àwọn onímọ̀ kó oògùn òní mu wọ́n sì ní mu eléyìí torí kò wọn ò ní mọ̀ pé wọ́n láwọn fẹ́ já kó ń di súnà ni sóògùn kan wà tí máa ń léèyàn ń di súnà ni ha kò sí ti yóò bẹ́ẹ̀ ságùn sí wọ́n tún ságùn sí mọ́tò mà táyì kan lọ́wọ́ máa ṣe transportation nìsín òun dínwó rẹ̀ bí o ṣe sí mọ́tò náà ló ní ìsìn tẹ́kọ̀ gbogbo ẹ̀ ti dọ̀kadà wọ́n máa máa tún ságùn sáwọn mọ́tò mọ́tò ọba fẹ́ sí ní ọba di pé òun parí sẹ́ńtò èèyàn dúdú pẹ̀lú iṣẹ́ dúdú a'udhu billah ọmọ wọn ẹ máa rí pé fẹsùn tọlọ wọn ti kọ́kọ́ máa lò fún lágídí tí ọba ṣọ́ra tí ọba ṣọ́ra wọn bá wọn bá ti máa ṣàgùn sí táwọn fẹẹ fi já kínní nǹkan lójú rẹ ó dì má lójú ni torí ẹ àwọn ọ̀dọ́ lọ́gbàgbọ́ àwọn náà ń gbéra pamọ́ táwọn èèyàn wọn mọ̀ bá fura tó bá fura wọn dà padà sídìí tí wọ́n wà. torí pé fura àwọn náà ọlọ́nkọ́ làánà rẹ̀ alágbẹ̀rù gbọ́n rí alágídí ni o ó sì tayọ ẹnu àlà nínú agidi àti tinú mi níṣe ó sì ní agbára o wọ́n bẹ̀rù rẹ o wọ́n bẹ̀rù ẹ̀ ìrànà náà máa bọ̀ ajagajigi ọ̀daràn kálukú ń bẹ̀rù rẹ o ní ìbẹ̀rù gidi. torí àwọn olùmọ̀sọ yìí pé wọ́n gbé ìgbà ọ̀rọ̀ wa lọ́tọ̀ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run kan gba Musa gbọ́ nínú àwọn tí ìsọmọ Israẹl nínú àwọn èèyàn Firaun wọ́n kéré gan nínú wọn níyàwó Firaun àti mọ́mínú áàlì Firaun ọ̀kọ́lẹ̀ rọ́jòló mọ́mínú áàlì Firaun ẹ̀ fún mu ìmáàna ọkùnrin yẹn náà gbàgbọ́ bákan náà ẹ̀sọ́ ẹnu àná Firaun náà òun náà gbàgbọ́ àti àtìyàwó tiẹ̀ náà wọn ò dúró ń tó wáyé náà lọ subhanallah. wọ́n tún gbẹgbẹ àwọn ọ̀rọ̀ mi wà nípa àtúmọ̀ ayé àìkúta máa amúnà lè Musa ilé lóríyẹ tó ní kọ́ mi hìí wọ́n ní mímbẹ̀ ní Israel táwọn díẹ̀ náà ọmọ Israẹli lọ́gbàgbọ́. tọ́ àwọn míín sọ pé àwọn ọmọ àwọn ẹni ọ̀rọ̀ Musa sí lọ́gbàgbọ́. eléyìí ni ti alimami mujarir tọ́bẹ̀rì tó sàlẹ́sà kó àwọn ọmọ àwọn ogbe gbogbo ìjọba rí kọjá ẹni tó gbàgbọ́ pọ̀ tán. àlẹ́ àkọ́wọ́fin min Fir'auna wa mala'ihim wọn wọ́n bẹ̀rù Fir'auna àtàwọn èèyàn tiwọn náà tiwọn náà bá gbàgbọ́ wọn tún dáràn so àgbẹ̀ náà wọn ni àti bí wa mùsùlùmí mùsùlùmí náà ni kò sí súnà kankan súnà kan àbí òye wa tọ̀ríkọ̀ làwọn fi bí omi tọ̀ríkọ̀ ló mú dàgbà tọ̀ríkọ̀ tún lómi ni wọ́n sì wá fi tọ̀ríkọ̀ lẹ̀ tọ́ gbogbo eléyìí àwọn ò ní fi régbè lẹ̀ ìranù táwọn ń ṣe. وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين أنا موسى ألهم فعارين مثل أن تصفاه مع إسرائيل ولا يعني تبارك الله وبعضه الله ناني كيبادو كيبادو مسلمي الله وفين كيف ذلك أقبل نبي الله مسلمي مسلمين ناني آه أما بنا بعد الدار ما هو ميلو جبايو ọlọ́run ní kí ẹ gbẹ́kẹ̀lé tí ẹ bá jẹ́ mùsùlùmí torí pé ọlọ́run ọba máa tó gbogbo ẹni tó bá bá dúró ọlọ́run ràn wá lọ́wọ́ lórí àtìlẹ́bọ̀ dúró wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá fi lè bọ́ lọ́wọ́ bá dúró ọlọ́run bó tó ọlọ́run tó sọ pé alaysa Allahu bi kafin abda tọ́lọ́run ọba ò lẹ́ni tí tú ẹrú rẹ̀ ni ó tó torí ẹ̀ a rí i pé ọlọ́run bá máa ń pa ìjọsìn àti bíbọ́lọ̀ ń dúró ó máa ń pa pọ̀lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àyà ó ní fa àbúdùkú wọ̀tẹ̀ wọ́kẹ̀lẹ̀ ààrẹ yìí ó ní kọ́ ọmọ ẹ̀sìn ó sì ní kọ́ ọba dúró ó ní kọ́ gbẹ́kẹ̀lé. قل هو الرحمن آمنا به وعليه توكلنا تقول الله أن لا أقوى أن لا سبادرو رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا قل لا تني بلاتي بوون والسبب أمين تطلعت فدود جاسف ويات سنك أمنانك وبدر قل لا تفعون وابود دلاسة وما صنين صلاة وما يقبوا وتمات صلاة إياك نعبد وإياك نستعين وانك لا أمسك ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ràn lọ́wọ́. ànábì musa wá ń sọ fún wa ó ní akọ́wùmí ẹ̀yẹ èèyàn mi ìrùnkùntùm àmẹ́ntùm bẹ̀lẹ̀ tó bá ti kẹ́ ẹ̀gbọ́n náà bá gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ. sàárẹ̀ yìí tọwọ́ kẹlu oníkẹ́ bá dúró oníkẹ́ bá dúró ìnkùntùm mùsùlùmí tẹ́yìn bá jẹ́ mùsùlùmí. àwọn ọmọ ìsírẹ́lì wọ́n sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́ fún bọ́ọ̀lù àwọn bá dúró àwọn kan sọ pé alọ́láhi tawakkalna rabbana la taj'alna fitnatan lilqawmi adh-dhalimin ọlọ́run la bá dúró ọlọ́run má ṣe wá ní nǹkan fìtínà fáwọn alábòsí má ṣe wá ní fìtínà fáwọn alábòsí kọ́ pé àwa ni tiwa wọn máa mú gbọ́n gbogbo gbà má jẹ́ wọn borí wa má jẹ́ wọn sí wa kọ́ má lérò pé ń làwọn lè borí wa nítorí pé àwọn jámà kankan àwọn wà lórí òdodo tó sì jẹ́ pé orí ìbàjẹ́ wọn wà tó sì jẹ́ orí ìbàjẹ́ ni wọn wà. tọ́ ونجنا برحمتك من القوم الكافرين ọlọ́run fi kẹ́ẹ̀rẹ́ làwa o lọ́wọ́ àwọn ìjọ aláìgbàgbọ́ fi kẹ́ẹ̀rẹ́ fi làwa torí pé tọ́ba wo sẹ́ẹ̀ tiwa náà àìlẹ́tọ̀ọ́sí kọ́ làwa. ìkẹ́ rẹ ni kó wò kó fi là wá lọ́wọ́ àwọn kèfèrí àwọn dáhùn pé wọ́n pè òdodo nírọ́ wọ́n bò mọ́lẹ̀ káwọn èèyàn má bàa tẹ̀lé àwa sì ti gbà wọ́n gbọ́ wọ́n la sì bá dúró. وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين ọlọ́run ní sábàbí tó ń fi la àwọn ọmọ ni o sábàbí tó ń fi la àwọn lọ́wọ́ Fìràwọ́n àtàwọn èèyàn rẹ̀ àti báwo ló ń ṣe la wọn. nítorí ni pé ọlọ́run pa ànábì Musa láṣẹ ó sì pa ọmọ ìyá rẹ̀ Harun na masalam ọkọ̀ àwọn méjèèjì àníyàn tẹ̀bẹ̀ wọ́ ẹ ike mú tẹ́ni. kí wọ́n mú àyè kankan fi ṣẹlẹ̀ o lè kọ̀wé méhìn má fáwọn èèyàn wọn tí wọ́n gbà wọ́n gbọ́ ẹ mú ibìkan ṣe nílé fáwọn èèyàn yín tó gbà yín gbọ́. ìyapa wa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run tó ní wọ̀jà àlòbòyò tẹkùn kébílá ẹsẹ̀ eléyìn ní ibùdójúkọ yín ẹsẹ̀ àwọn eléyìn ní ibùdójúkọ yín àti sáwórí àtàwọn míì wọ́n sọ yìí pé waj'alu buyutakum qibla wọ́n ní ọlọ́run pa wọ́n láti fún ṣe ilé wọn tí gbogbo wọn máa wà ní mọ́ṣáláṣí eléyìí jẹ́ tẹ̀síìrì kan. àwọn kan ní ìdí tó tó fi jẹ́ bẹ́ẹ̀ Ibrahim Nakhai wọ́n ní torí pẹ́rù ń bá wọn lọ́dọ̀ sí ni kí wọ́n máa ṣe sọ láti wọn nulẹ̀ wọn. ìyẹn ni kí ẹ ṣe lé yín níbi jáde máa sin lọ́wọ́. torí ẹ̀ nígbà tí fìtínà pọ̀ látọ̀dọ̀ fìràwọn lọ́lọ́run pa wọn láti kọ́ ọmọ ṣe sọ láti lọ́pọ̀lọpọ̀ eléyìí tó túmọ̀ sí pé nígbà tí wàhálà bá dojúkọ wọn náà tó ọmọ bó ṣe ṣe sọ láti ní ọmọ ṣe sọ láti ní ọmọ ṣe. ọlọ́ni yá ayọ̀ lẹ́dí ní amúnistàínú lè sọ́bìrì wọ̀sọ́dá ẹ̀yọ́ ìgbàgbọ́ òdodo ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run pẹ̀lú sùúrù ṣíṣe àti tí nǹkan kan bá dà nábì láàmú sọláàtì ló máa ń ṣe Abu Dawud ló gbé jáde Ọlọ́run ti sọ pé waj'alu buyutakum qibla wa aqimu s-salata wa bashshiri l-mu'minin ẹsẹ lórí mọ́sálásí ẹ máa gbé sọláàtì dúró mbẹ wa bashshiri l-mu'minin ẹ fáwọn olùwàgbọ́ òdodo ń ro ẹ̀sán rí lórí ẹ̀sìn tí wọ́n ń ṣe wa bashshiri l-mu'minin bíborí wọ́n borí láìpẹ́ wọ́n borí wọ́n ní àwọn ọmọ israẹli nínú abbas láwọn ọmọ israẹli wọ́n sọ fún musa aleyhi salam pé wà musa àárín rẹ̀ máa ṣe sọ láti wá gbangba mọ́ ọ pẹ̀lú fìràwọn náà yí àtàwọn èèyàn rẹ̀ wọ́n bá ti ajẹ́ o lọ́lọ́run ṣe wá yọ̀ǹda fún ọ pé kí wọ́n sọ láti ńlẹ̀ náà pé ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ wọn ni wọ́n máa sọ láti ńlẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ tí wọ́n fi ṣe tiẹ̀ ńlẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ tó fi ṣe tiẹ̀ ńlẹ̀ yóò jókòó tí ìyàwó rẹ̀ náà máa ṣe sọ láti wọn ò dáná mọ́sálásí wọn ní kìí ṣe kìí ṣe dandan dandan ni dandan ni tọ́ba àwọn mọ́sálásí ọ̀tẹ̀ tọ́ba ti lè jọkàn àtàwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àti sẹ́lẹ̀ tí wọ́n yọ̀ǹda fáfọ́jú tí wọ́n ní wọ́n wà yọ̀ǹda fún ọgbọ́dọ̀ wà sí mọ́sálásí ẹ̀rù mọ́sálásí ti pín níbẹ̀rẹ̀ Ramadan ẹ̀rọ àwọn ohun tó tẹ̀lé sí mọ́sálásí báyìí àdáwò ńlá ni. tafi wa bẹ̀rẹ̀ sini jẹ ọ bẹ̀rẹ̀ sini jẹ ọ bẹ̀rẹ̀ sí jẹ ọ bẹ̀rẹ̀ sí jẹ létetí létetí létetí ó fi kù sáàrin. ìmọ̀ọ́mọ̀ ọ̀mọ̀gbà tó sọ pé àwọn ará àdúgbò ìdálẹ̀ ni wọ́n dálẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ rọ̀mọ́bọ́n wọn fẹ́ẹ́ òkúté wọn bẹ̀rẹ̀ àbí òní bẹ̀rẹ̀ ó sì ti bẹ̀rẹ̀ tó ń bọ̀ ti bẹ̀rẹ̀ kálukú mójútó ra rẹ̀ alẹ́ tí wọ́n rò pé lè látùkọ́ tó ní àwọn tó pọ̀ díẹ̀ òun gbà sílẹ̀ láti kádé ti kóra rẹ̀ lọ lórí òsì wọn kálukú tún fà ní. mùsíbà wọ́n sì fẹ́ wà lùjẹ́nà. torí de ilé ẹja kì í sára o ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ mọ́ni káwọn ọmọ ìsirẹ́lì ọmọ ṣẹṣọ láti ń lò. mùjáì ní ọjà àrùbù yóò tó kàn kébìlá ó ní ìgbà táwọn ọmọ ìsirẹ́lì ń bẹ̀rù fìràhùnà kọ́mọ́ wa pa àwọn ilé ìjọsìn wọn wọ́n ti sọ pé ẹsẹ̀ àwọn eléyìí ibi tẹ́ ti máa ṣẹ̀sìn ẹsẹ̀ ti kọjú sí kíbílà tán ni ẹ máa kọjú sí ti yín. bòńkẹ́lẹ́ ni a máa ti sọ láti òkè tó tẹ́ tó máa fura yín ọ̀pẹ ṣé wò ní wá ni ṣé wò ní wá ni wọ́n fura máa ń tẹ̀sí ń bẹ̀ wọ́n. wájà ló bò yóò tẹkọ́ mú kẹbẹ́lẹ́. tafsir mi tún lè Sa'id ibn Jubayr wọ́n ní wájà ló bò yóò ba'daha ba'da ọkọ lẹ́yìn fún ọkọjú sí ọ ọkọjú sí mi ọkọjú sí ọ ọkọjú sí mi ọkọjú sí ọ tẹsíìrì mi ìtùnú. wọ́n ní kébìlà mi àti bá àti bí ọlọ́ọ̀tà ni ẹ̀wú alẹ́ kan kẹ́ ẹ̀ máa gbé tí gbogbo yín ọ̀dọ̀ wà ń bẹ̀ torí tí àṣẹ bá dé pé ẹ̀ tú lẹ̀ kò ní sínú pẹ́ nìkan kù sẹ́yìn. قال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين ولا تتبعن سبيل الذين لا يعلمون قال ما بان فوارون كي قلت نبي موسى واتسباي نبي موسى انا استقوي في فرعون النبي نوح على قوسي سنة كاتقوي استقوي فما جاون ورب لا تذر على الأرض من الكافرين ديار وتواسف وسوى ويري kí ló dé nígbà tó nìkan bi léèrè kí ló dé ó ní wọ́n lọ agbéléjò kò tí ì jáde má sẹ́kù nígbà tó nìkan sọ ah, ilé ilé ìdí ń jókòó kò kò sínú sọnù innaka in tadharhum yudillu ibadak tó bá sí àwọn olórí ibú wọn yìí gbogbo ẹrú rẹ tó fẹ́ gbàgbọ́ wọn níjọ́ gbàgbọ́ torí nine fifty years kò kéré náà láti lẹ́ experience wọn yẹn. wala yalidu. ilé afájúrẹ́ ń kẹfàárà tí wọn bá tiẹ̀ ti àwọn èèyàn lọ́nà ọmọ òkú wọn mọ̀ bí àwọn kẹfìrí wọn mọ̀ bí àwọn gbàdúrà gbogbo wọn pátá lọ́pàá àfẹnitọ́ torí ẹ ẹ gbọ́ ìpè tà nábì Musa náà ti lọ torí ẹ ìpè àwọn anábì lọ́rọ̀ ṣe ni ẹ má ka àdúrà nábì kún bí àdúrà ti ń kẹ́ ẹ̀rù kó àdúrà kan tó yẹ pé bóyá ni ó gbà bóyá ni ò ní gbà ó tẹ́ ẹ bá fi lè lọ sí ànábì pín ní tó bá ṣépè fún yọ́ lẹ̀ mọ́yìn ẹ bá lọ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bá ṣépè fún yín kò síbi tó sàwọ̀ kódà bí èpè tiwa tó tó bóyá bóyá ó lè pé èso láti sin òkúkú sẹ́ ìdáná bá ṣẹ́ fún ọ وقال موسى ربنا ọlọ́run fún wọn ròyìn pèpè táwọn ẹbí musa ṣe tó fẹ́ fún fìràwọn àtàwọn èèyàn rẹ̀ ní ìgbà tó kọ̀ láti gba òdodo wọn ní ìṣìnà làwọn ọmọ ẹ̀sìn ń tà wọn kẹfẹ́rí làwọn sùn agídí ìfẹ́nu àbòsí àti gbéraga orí kankan táwọn wà lórí ọ̀nà làwọn kù ẹ sì rí pé bẹ́ẹ̀ náà gbogbo olórí kankan wọ́n sọ pé ntáwọn sí làwọn ṣe kú gbọ́kọ́lọ́ làlìjánà bọ́lá jẹ́wọ́ ni wọ́n fa wọn anabi musa ni rọ́bànà ìrọ̀lúwa ẹlẹ́dàá wa o. إنك آتيت فرعون وملأه زينا dájúdájú wọ́n lọ fún fìràwọn àtàwọn èèyàn rẹ̀ ní nǹkan ọ̀sọ́ ilé ayé o gbogbo nǹkan mèremère ilé ayé ìwọ ló fún wa o fìràwọn náà dá nǹkan yìí ni o wọ́n ló fún o wá amúhàlà wọ́n lọ́nà fún ní dúkìá tó pọ̀ lọ́jà ń tirẹ̀ rẹ̀ yìí o. filhayati dunya wọ́n ló fún ní gbogbo nǹkan yìí ilé ayé yìí. ربنا ليضلوا عن سبيلك ولو ربنا ليضلوا ليضلوا wọ́n kà pẹ̀lú fatha ó tún wá pẹ̀lú bọ́mà ìwọ náà nítorí kí wọ́n lè bá a ìwọ náà ló fún ọ ní gbogbo nǹkan yìí kí wọ́n lè bá a máa ṣe àwọn èèyàn lọ́nà ó sì ti máa kó wọn ní gbàgbọ́ pẹ̀lú tó fi rán mi sí wọn ní gbàgbọ́ lèyàvélò àǹtẹ̀lẹ́lẹ́ kí wọ́n lè bá a sọnù ó fún wọn gbogbo òdẹ́rà yìí tó bá wà pẹ̀lú fata kí wọ́n lè bá a sọnù pẹ̀lú dánmà káwọn náà lè bá a máa sìyàn lọ́nà tó bá ti pẹ́ntì musa bá ń sọ lòdodo tí ọ̀yẹ́ kọjá pọ̀ lọ́wọ́ àánú ọ̀la táwa wáyé ẹ má tẹ̀lé o torí fúra wọn náà ti sọ fáwọn èèyàn ní am ana khayrun sẹ́mi ni mo lóore jù ní àbí musa bẹ́ẹ̀ kó kò lè sọ̀rọ̀ kó yéèyàn sẹ́mi láì ká tẹ̀lé ní àbí Musa tọ́ba pẹ̀lú fáà wọ́n lọ́n fún ọ láwọn ẹ̀dẹ́ra ikú lè bá a sí na. ó túmọ̀ sí pé nbẹ náà ń tọ́ lọ́n fún nílé ayé kó lè sì nà tọ́ba pẹ̀lú fata ó fún ọ láwọn ẹ̀dẹ̀ra yìí kó lè bá sì nà ìbá ṣe kó lè sì nà láwà àlọ́ láì tọ́ba wa pẹ̀lú gbọ́mọ ẹ̀yà ọ̀ ó fún ọ láwọn káwọn náà lè bá lò láti ṣe àwọn èèyàn lọ́nà gbogbo méjèèjì náà ni ربنا اطمس على أموالهم Ọlọ́run kó ìparun bá dúkìá wọn Allah Ọlọ́run kó ìparun bá dúkìá wọn eléyìí ni tafsir ibn Abbas àti Mujahid àwọn míì Abul Aliya àtàwọn míì wọn ní Ọlọ́run sọ di òkú. ọlọ́run sọ dúkìá wọn di òkúta bọ́lọ́gídí májè jówó mọ́ yípadà wọ́n ṣùdọ̀dà alẹ́ qulubihim di ọkàn wọn láti pa ọkàn wọn di láti pa májè fún ọ anábì musa nìsín ó ti kó lọ́rọ̀ pé. kí fúráwọn náà gbàgbọ́ kọ́ mọ́ gbàgbọ́ mọ́ ìwọ ọlọ́ọ̀ mọ́jọ gbàgbọ́ ìyanu ojú ọtọ sí la ilaha illallah torí lẹ́yìn àmì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mẹ́sàn-án ẹ̀tún lápá lè tún wà sálẹ̀ ayọ̀ mìíràn ọlọ́mọdé wọn gbàgbọ́ hatta yarawu al-azab al-alim títí tí wọ́n fi rí àti ìtani ti roni ọlọ́run ti gbà bẹ́ẹ̀. sílẹ̀ mọ̀ pé ńgbà tí fìràn ọ̀nà tẹ̀rì kan torí pé kú ní ìjàmbá ó ní aṣáájú àbí amantu alla ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana minal muslimin èmi náà wàá gbàgbọ́ báyìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdò dọ́sìn fún àfi táwọn ọmọ israẹli gbàgbọ́ èmi náà dọ̀kan ní mùsùlùmí báyìí nínú òkun ẹ̀rù ká ọlọ́run gbàdúrà nàbì Musa gẹ́lẹ́ má jẹ́ wọn gbàgbọ́ dìgbà tán bá rí yà nígbà tí gbàgbọ́ ò wúlò eléyìí jẹ́ ìpè tára bí Musa sẹ́ nítorí pé ń bínú nítorí ọlọ́ ìbínú tára bí Musa ń bínú sí nítorí ọlọ́ ni bẹ́ẹ̀ náà lọ ẹ̀kẹ́ yìí náà máa bínú bẹ́ẹ̀ lọ ẹ̀kẹ́ mi náà máa bínú tẹ́bárí kí wọ́n fọ́ pa ìdá ọlọ́run lójú kẹ́ bínú ẹni tó bá ń fẹsẹ̀ ọlọ́run ṣe yẹ̀yẹ́ kẹ́ bínú sí ẹni tí ń fẹsẹ̀ ọlọ́run ṣe rí kẹ́ bínú sí ìbínú tó dànù ó ń bínú nítorí tọ́lọ́ ni ó ń bínú nítorí ẹ̀sìn ọlọ́run ó ń bínú bẹ́ẹ̀ lé fìrà ọ̀nà lórí àtàwọn èèyàn rẹ̀ àwọn tó yẹ kó gbogbo òdodo ló ti hàn sí wọn ṣùgbọ́n tó ń kọ̀ láti gbàgbọ́ ọwọ́ àkàtúntò kò sóore lára àwọn eléyìí olórí bú ni wọn orí bú wọn ti ṣe wá láti inú ìyá wọn orí bú náà wọn sì ṣe wọ jahanna. ààrẹ tí dáadáa kan lọ́dọ̀ àwọn olórí bú yìí ẹ̀rọ anábì nùhàn náà ti ṣépè níṣẹ́ tó náà sọ pé rọ́bì làtẹ́dọ́rọ́. على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا nítorí pé pèta nàbì musa ṣe ó ṣe déédéé ẹni tó yẹ ká tètè fún ni ẹni èpè yí ẹni àdúrà nàbì musa tètè fún. lọ́lọ́run ṣe gbàdúrà rẹ̀ torí ẹ̀ tí wọ́n bá ṣépè fẹ́ni tètè ọ̀yẹ́ yọ àbọ̀ torí ẹ̀ máa sọ ìpèsè ọ̀ wọ́n á máa dé tà nàbì sallallahu alaihi wasallam tẹ́ bá ṣépè fẹ́nìkan ìpènyàn wọ́n náà ti sáwọ sánmà kò ní rọ́nà yọ wọ́n náà ti sáwọ lẹ̀ kò ní rọ́nà ìgbà náà yọ sọ amórí lọ́dọ̀ ẹ̀ ń tẹ́ ẹsẹ̀ fún ìyẹn ni pé wọ́n fẹ́ pòórá kò ní rọ́nà yọ wọ́n àṣẹṣẹ lọ sọ́dọ̀ ẹ̀ ń fún tó bá ṣe kó ṣe tó lé mu lẹ́tọ̀ọ́ sí pèun ìpè ọ̀sẹ̀ lára rẹ̀ tí ò bá ṣe tó lé mu képe mu ìpè ọ̀wọ́ á lórí ẹni tó ṣépè èpè kì í lọ lásán láì jà ìdá kó ṣiṣẹ́ lórí ẹni tẹ́ ẹsẹ́ fún àbí kọ́ fàbọ̀ sọ́dọ̀ ẹni tẹ́ ẹsẹ́ kíni tẹ́ ẹsẹ́ torí ẹ ẹni èpè yẹ ànábì Musa ṣe pè fún o ọlọ́run bá wa gba àdúrà rẹ̀ kí ló dé torí pé ńgbà tí ànábì Musa ń ṣe àdúrà tó ń bẹ lọ́hùn gẹ́gẹ́ bá a ti ṣe wí sáájú yìí ọmọ ìyá rẹ̀ Harun ó dúró tì Harun náà ṣe àmín àmín àmín ètò túmọ̀ sí Allahumma stajib Allahumma stajib ọlọ́ngbà ọlọ́ngbà ọlọ́ngbà ẹ wá ìgbà tó lọ́wọ́ dáhùn wọ́n ní qad ujibat da'watukuma àti gbàgbé ẹ̀yin méjèèjì la ilaha illallah Musa ní sàdúrà aleyhi salam harun ní sẹ amin aleyhi salam ìgbà tí gbígbàdúrà ó de àti gbàdúrà yìí méjèèjì lórí ẹni tí ń sáámi òun náà ń sàdúrà ni. eléyìí túmọ̀ sí pé sàdúrà yìí bá dé lọ́nà súnà ẹni tí ń sàmì náà ń sàdúrà tó wá jẹ́ sàdúrà bíbí àti ẹ̀ máa ṣe ni rọ́bìṣì làwọn méjèèjì ń ṣe o rò pé yé níjà ń kadà láìlú ẹnìkan ń sàmì rọ́bìṣì náà méjèèjì àtẹ̀ntọ́ kà àtẹ̀ntọ́ ń sàmì rọ́bìṣì. ẹ̀ ń sábẹ́ òkú oúnjẹ kẹta oníjẹ òkú kú kẹjọ ológójì ọjọ́ ọlọ́dọọdún tẹ̀tún dálẹ̀ àtẹ̀tínsẹ́ gbogbo ẹ̀ rubbish torí pé bóòlù rubbish man amila amalan laysa alayhi amruna ṣiṣẹ́ kan ni kò ṣe àdàpadà fún nígbà àdàpadà fún ọdún kí ni jẹ́ lóyìnbó ó dìdọ̀tí náà ó dìdọ̀tí tá sinmi tá a sinmi tó kí wọ́n Musa àti àdúrà tó ọlọ́run gbàdúrà yín o àti gbàdúrà yín ẹ̀yin méjèèjì torí àwọn olùmọ̀ nípa Musa wa musa ló ń ṣàdúrà haruna ń ṣe àmín lọ́lọ́n sọ pé kọ́dé òjì kọ́dé ajẹ́bẹ̀ náà kó máa àti dẹ́yìn méjèèjì lọ fi máa ṣe àlùtúmà nípa dẹ́yìn méjèèjì tọrọ mí ń tẹ́dùmíìrì áàlì fìràwọ̀ nípa kápá fìràwọ̀ náà táwọn èèyàn rẹ̀ rùn àti dáyìn lọ ẹ wá máa wọ ọlọ́run nítorí káwa náà mọ̀ nínú ọ̀kan nù rẹ̀ ni nínú fàdùà ìgbà wo lọ́wọ́ àárín sílẹ̀ fọlọ̀ ẹ̀wọ̀n kí ni ìfẹ́ ọlọ́run sọ̀kọ́ àti gbàdúrà yìí kì í ṣe pé wọ́n sà jáde wọ́n bá gbọ́ pé pé síra ọ̀nà ti kú. ànábì mọ́tò sì béèrè àti Haruna aleyhi masalam pé ìgbà wo ìwọ náà bàbá yìí ti dà á láàmú pọ̀ sọdí ti fún wa. ẹ̀wọ̀n ní ìsìn ti ń dà á láàmú nù à ń tadó à ń tadó à ń tadó àmọ́ pé ìgbà wo because we have ṣùgbọ́n gbà wo ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run la ti gbàdúrà yín a sì ti gbà á èèyàn á máa ṣe àdúrà ni ọlọ́run ló máa ń gbà èèyàn gbàdúrà o èèyàn gbàdúrà tó àgbà ni máa gbàdúrà kò ní ìdíkẹ́ máa ṣe kò ní ìdíkẹ́ ṣe rárá ebi ọlọ́gbà máa gbà fúnra rẹ̀ mọ̀ bá wọn tí sọlọ kò sí méde Yorùbá pé wọ́n sọkúsọ nìyẹn torí wọ́n gba nǹkan ó yàtọ̀ sí wọ́n ṣe nǹkan. mo rò pé yé wa ẹ̀hẹ́n tí wọ́n náà máa ṣàdúrà àwọn tí wọ́n náà sọ̀rọ̀ àwọn èdè yẹn ó túmọ̀ sí kọ́ ọ̀gbọ́n tó ń ṣe ọ̀gbẹ́dẹ̀ ọ̀gbẹ́dẹ̀ mùsùlùmí ọ̀gbẹ́dẹ̀ yorùbá mùsùlùmí èdè yorùbá mùsùlùmí tí wọ́n ń ṣe àdúrà kì í sì ṣàdúrà kọ́ máa sọ sọkúsọ. sọ̀rọ̀ pé àdùá àdùá àdùá àdùá ó ṣe déédéé àwọn ní àdúrà àdúrà sẹ́wọ̀n kan fi rọ́ọ̀sì láti fi ṣàpèjúwe pé àwọn ìṣe mùsùlùmí àmédè lárúbáwá ni ẹ̀sájà yorùbá láìsè ń tú láti. mo rò pé yé wa àwọn fẹ́ sọ di yorùbá tú láti fi rà rẹ̀ àdúrà kìí ṣàdúrà àdúà. ẹ sì rí àìmọye gbólóhùn wọn ní wákàtí wákàtí àdúrà la ilaha illa wákàtí gan lárúbáwá ni wọ́ọ̀tù wọ́ọ̀tù dùá bàbá ńlá yorùbá ọ̀mọ̀ èdè lárúbáwá ló ti wá mo rò pé yé wa so àwọn ni wákàtí àdúrà èdè lárúbáwá ni yóò máa fi hàn pé gbogbo wọn náà mọ̀ pé islam lọ kọ́ síwájú gbogbo orin táwọn kọ adúpẹ́ fọlọ́ torí wọ́ọ̀tù dùá àwọn ni wákàtí àdúrà má bàa pèdè tí ò ní túmọ̀ ọ́ torí nínú yorùbá gan tó bá ti ń gbọ́ yorùbá ọ́n mọ̀ pé mùsùlùmí lélẹ́yìí eléyìí ṣe mùsùlùmí kọ́dà kọ́ má rojú rẹ̀ tọ́ba wa jẹ́ mùsùlùmí tó lápá pẹ̀lú wọn pé á ah, ẹ ti pẹ́ láàrin àwọn kìíní ìpọ̀jù nítorí ẹ máa kọ̀ǹtù àhàn yín ẹni máa sọ èdè tó ní túmọ̀ rubbish ọjọ́ bó ṣe jẹ́jà rẹ̀ so kọ́dọ̀ ojú ibẹ̀ dáhàwọ̀ tó kọ́ máa àti gbàgbé ọ̀rẹ́ méjèèjì o fastaqima ẹ má sọ̀rọ̀ alẹ́ ọ̀rọ̀ yín náà dúró déédéé o ọ̀hó ọlọ́run ló ti gbàdúrà yín ẹ wà máa mùsùlá ẹ máa wù ọ̀daràn àti àwọn akókò ti gbà áàwọ̀ àdáwò ní pẹ́lú ọ̀n gbàdúrà rẹ àdáwò ńlá ọlọ́run fẹ́ wo bóòlù òṣèṣì ẹ dúró dọ́gba o ẹ sọ̀rọ̀ alẹ́ o ẹ̀yin ẹ̀ má fẹ́ o ẹ̀yin tá a pa yín láṣẹ kíkẹ́ ẹ ولا تتبع عام سبيل الذين لا يعلمون أي نجي ẹ gbọ́dọ̀ tẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni tí wọ́n mọ̀ tó láwọn aláìmọ̀ kan pọ̀ láàrin àwọn èèyàn yìí o wọ́n mọ̀ sọ pé majority carry the vote tẹ́ àmà tẹ̀lé wọn o mo rò pé yé ìjọsẹ̀ máa ń ṣe olùdarí àwọn èèyàn ẹ̀ rí pẹ́ńtọ́ pọ̀ jù nù aláìmọ̀ kan ni. kì í gbọ́dọ̀ sí ẹlẹ́nu tó bá dá mọ́nà kì í gbọ́ ìjọba fẹ́ sẹ́fẹ́ sẹ́lẹ̀ ni wọ́n mọ̀ wọ́n wà ọ̀yọ̀ ọ̀yà sọ lẹ́nu sọ lè tẹ̀ lójú tí ọmọ kan tẹni tó mọ̀ náà ọmọ bá di ẹni tí ọmọ mo rò pé yé wa eléyìí ni súnà ọlọ ọlọ́run fa ànábì Musa àti Haruna láti ẹni pé wọ́n pa fún ẹ àwọn ẹni tí ọmọ torí àwọn kó kájá láwọn náà màkà ṣe kí ni ẹni sọ pé bàbá yẹn gbọ́ mọ́ràn ẹ̀yin wo lẹ́ ń dá mọ́ràn àwọn tani irú rẹ irú rẹ kí lọ dá mọ́ ẹni bá sọ̀rọ̀ kọ́ gbọ́ kí lọ bá sọ ẹgbẹ́ sórí àtẹ nítorí pé ẹni tó mọ̀ kò gbọ́dọ̀ tó dọ́gba pẹ̀lú ẹni tí kò mọ̀ because tó bá di pé agbárí ẹni tí kò mọ̀ láwọn máa fi ṣiṣẹ́ ìmọ̀ rẹ kọ́ yóò di gbàgbé yóò di gbàgbé ẹni tó nìsín nínú àwọn àtẹ̀mí tiwa náà lónìí tó bá yẹ pé gbogbo mọ̀ràn tá mú wa lẹ́bàá máa tẹ̀lé wàláì ní ṣe sọ láti mọ̀ wàláì tẹ̀lé ní ṣe láti mọ̀ tí wọ́n sọ pé ah because ẹ̀ eh, ká máa ṣe sọ láti lójoojúmọ́ yìí náà gan ó lè mọ́ ìmọ̀ àròyìn gbà mí hmm? ẹ̀ ń tí ń dàgbà ẹ̀ máa sinmi àbí òye lọ́nà wa sọ ah ọmọ rí sọ kọ́dà kò burú ẹ̀ máa ṣe tàṣùbà máa ṣe ìṣá so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi ti gbogbo ẹ̀sìn Islam sílẹ̀ nítorí sì pọ̀jù ní mọ̀ràn tá a máa ń fún yàn létí ọ̀dà létí ọ̀dà ẹ lè sọ pé à ǹjẹ́ wàá kó sóòtà ǹjẹ́ wàá kó sóòtà ẹ ti kálukú lẹ̀ ẹ mọ̀ sọ pé òsò ọ̀dà mọ̀ sọ pé òsò ọ̀dà yọ ọmọ sọjọ ẹjọ wọn náà bá máa wò pé nínú bàbá wo ní ìṣe tọkọ jù sáwọn ṣe á lè ṣe máa sọ pé èèyàn tọkọ jù wọn sì ṣe wọn sì nà. Hmm? e tí mò bá yín sọ dáadáa tá ń lọrọ òfò tá ní ìmọ̀ràn àdánù Ọlọ́run sọ fún anabi musa ẹ má tẹ̀lé ojú ọ̀nà àwọn ẹ̀ńtí ọ̀mà torí tẹ ẹ bá tẹ̀lé tiwọn yín náà padà fi ẹ̀sìn sílẹ̀ tó lè jẹ ẹ̀kọ́ tó yẹ ká fi ṣeré rárá pé ìdán gbogbo dán aburú ni o ìbàjẹ́ sì ni gbígbàjẹ́ lọ́lọ́ máa bàjẹ́ gbogbo àyàtọ̀ lọ́n ti sọ ìṣẹ̀lẹ̀ tó àti àwọn òpinna Fir'aun àwọn àyà ni téèyàn máa fi ba ìdán jẹ lẹ́yìn tí wọ́n bá ṣàṣọ àbí tí wọ́n máa ń bẹ̀rù pé ẹnìkan ṣàṣọ ẹsìn máa pélé ìwọ́pọ̀ láwùjọ Yorùbá yìí wọ́n máa máa lọ gbóògùn síbi iṣẹ́ rẹ̀ wọ́n máa máa lọ dé kínní kan mẹ́nu ọ̀nà àgádágodo rẹ̀ tó ń tó ti sílẹ̀kùn ṣọ́ọ̀pù rẹ̀ so kó tó di pé ó gbóògùn wọn sọnù wọ́n máa kà wọ́n àyà tó ní í ṣe pẹ̀lú ntánàbí musa sọ fáwọn òkúta yìí máa jẹ tó ń bẹ́ẹ̀ sẹ́xẹ̀ inna allah sẹ́yìn pẹ̀lú inna allah la yuslihu amala al-mufsidin wa yuhiqqu allah al-haqqa bi kalimatihi walaw kariha al-mujrimun wà á sí ṣọ́ọ̀pù rẹ̀ wà á gbóògùn ẹ̀ òní sọ́nù bó ṣe wà ó torí lè tún jẹ́ ò wà á túká wà kálukú sinmi nù kò ní èdè kọ́ wá wá kó nítọ̀ ẹ ẹ sì ṣàánú mi tí wọ́n ṣàánú mi èmi kàn bá ń tó ṣe jẹ́ ni orí ibú wa padà sọ́dọ̀ olórí ibú ní wọn ń ké tọ́ ilé ìjọba bákan náà àtúnrikọ́ ikú ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà tó bá ti fààyè gbà yẹn pé kéèyàn mọ̀ òdodo tó bá kọ̀ láti gbà tá a sì wá gbogbo ọ̀nà láti fi kọ́ gbàgbọ́ tí ó gbàgbọ́ wọ́n máa ṣépè fún wọn àmọ́ kò yá wa o ìpè ọ̀yẹ́ wa o ànábì ọlọ́run tó bá ṣépè yá tọ́lá ànábì ọlọ́run máa ń táwọ̀ mọ́ ó ń rí ń táwọ̀ rí àwa àyẹ̀ká ṣépè gbogbo èèyàn tó tá a bá gbà àwa náà fẹ́ tara pípé àwọn èèyàn lọ síbi ẹ̀sìn ọlọ́run sórí rẹ̀ kéèyàn máa ṣépè fáwọn èèyàn pé ẹ̀ní sórí ibò à iná lẹ́wọ̀ kéèyàn bá ń sọ báwọn kọ̀ dá o kò mú lọ síwájú bẹ́ẹ̀ sìn ọ lọ. kọjá gan nínú àdúrà tí èèyàn máa ń ṣe ń kọ̀kọ̀ sẹ́nìkan kan ò ní gbọ́ èèyàn tún gbọ́dọ̀ máa bẹ lọ́n fáwọn èèyàn tẹ wà láàrin ọlọ́run dákun jẹ́ káwọn náà gbọ́ òdodo kọ́ mọ́ lódodo ṣé rọrùn fún wọn láti tẹ̀lé jẹ́ káwọn náà rí bàjẹ́ kọ́ mọ́ ń bàjẹ́ ṣé rọrùn fún wọn láti dènà sí mọ́jọ́ dàrú mọ́ wọn lójú eléyìí ń bẹ inú àdúrà tó yẹ kí wọn tún máa ṣe ń kọ̀kọ̀ torí pé ọlọ́run ló máa ń fi ní mánà kéésì yàn ọlọ́run ló máa ń se rọrùn kì í torí pọ́lọ́run ló ṣàánú gbogbo wa náà àánú ọlọ́run ò sì tí ì tà kò sì ní tán láéláé so àwọn àmọ̀ abẹ́ lọ́run sẹ́ni tí ò tí ì mànà kì í ṣe pé àmọ̀ ṣépè ṣíṣépè ò sí lọ́wọ́ tiwa ọlọ́run má jẹ́ eléyìí jẹba bákan náà káàmọ̀ anábì ọlọ́run bá o ni o anábì ọlọ́run bá yóò náà ṣùgbọ́n anábì àti gbàdúrà yín wọn béèrè ìgbà wo. ẹ̀ríkà nàbí Yahya anabi Zakariya alayhi salam gba ti ń tọrọ ọmọ. màlíkà wa bá ó sì sọ fún pé bẹ́ẹ̀ ni ọlọ́run fún ẹrù kó bímọ. kò béèrè pé gbà wo ní sọ ni pé mo ti dàgbà àmọ́ mọ̀ pé kọ́lọ́wọ́n bó fún mi tí ń fi mà. òun ló tún sọ wàhálà síra rẹ̀ lọ́rùn. ó ó ti tó. tí ń fi mà pé ń bì mí. قال لا تكلم الناس ثلاثة أيام إلا رمزا níjọ́ mẹ́ta gbáko wà gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ mọ́tò bá ń bọ́ sọ̀rọ̀ ọwọ́ ni wọ́n máa fi ṣàpèjúwe ọwọ́ àtórí mm, mm. ṣòṣẹ́ mọ̀ pé kọ́dà <laughs> bóòlù yẹn ṣe fẹ́ẹ̀lì tó ó wù kó n fẹ́ tún rámì bí ọ̀gá jẹ́jẹ́ kò nídìí rẹ̀ ṣùgbọ́n kò béèrè nígbà tí màlẹ́kà ń fọ́n rò pé ọlọ́run fọ́n rò pé ó bí màkà kò béèrè pé gbàwó gbígbàdúrà wo lójú kọ́lọ̀ ń fúnra ara rẹ̀ ọ̀rọ̀ màlẹ́kà sí ọ pé nǹkan bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ọ. àwọn ò ní béèrè pé gbàwó àwa ń ti wá ní ìsìn kájú burúkú ń dà wá láàmú. àní tí ọba ti bẹ lọ́run lọ́run ti gbà àwọn wàá dùn ó sì di pé ìgbàwó gan-an lọ́run ti gbà àárín we don't see sign sign ọlọ́run lọ́mọ ẹ̀yà àdúrà tọ́lọ́run ti gbà fún wa tó ṣe pé orí páàrin ti là wà àwa gbọ́dọ̀ sọ jáde wọn lọ́lọ́run gbàdúrà àdúrà àdúrà àdúrà àdúrà ti ṣe à ń retí kọ́ gbà kọ́ gbà bó bá gbà àti ní rí anábìrin tẹ bá ti sọ bẹ́ẹ̀ àdúrà àwọn ò ní gbà mọ́ torí ẹ̀ àdúrà máa gbà o wàláì tẹ bá wò gbèsè ayé ẹ rí àdúrà àdúrà yín tọ́lọ́run ti gbà jẹ́mọ́ sáma yìí pé ọdọ akéèyàn máa gba àmàràn ṣùgbọ́n bí ìmọ̀ràn aláìmọ̀kan kọ́ ẹ má gba àmàràn lọ́wọ́ aláìmọ̀kan o ẹ má tẹ̀ lójú ọ̀nà aláìmọ̀kan o torí kò sí nítorí aláìmọ̀kan fẹ́ fi kọ́ ọ̀rọ̀ yẹn fún yín bí ìbá ṣe ìsìnà eléyìí jẹ́ ìkìlọ̀ tó lọ́n ṣe fún anabi Musa àti anabi Harun aleyhi masana ẹni tí ń ṣàdúrà ẹni tí ń ṣàánú lábẹ́ ìṣirò ṣẹ̀ríyà àwọn méjèèjì ní bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn méjèèjì ní bẹ́ẹ̀ lọ. ó túmọ̀ sí pé ká máa ṣe ámì mọ̀ṣúrùwọ̀ ọbọ̀fin ṣẹ̀rí àmù ká ṣe ámì sádùá ọbọ̀fin ṣẹ̀rí àmù ọlọ́run jẹ́ ta àmì o àmà rí ṣe o àmì àrànṣẹ́ ọba yín o àmì so ọbọ̀fin ọlọ́run so ṣùgbọ́n káwọn á ṣàfikún tí ò ní túmọ̀. eléyìí ńlá sọ̀rọ̀ fún eléyìí ńlá sọ̀rọ̀ fún torí ẹ, eléyìí ó túmọ̀ sí pé àmín èdè lárúbáwá ni kò tí èdè mi wà èdè lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ ni allahumma stajib ọlọ́ngbọ́ gbà ọlọ́ngbà ọlọ́ngbà ọlọ́ngbà kó gbàdúrà gbogbo wa kó ràn wá lọ́wọ́ kó gbọ́ bùkátà wa fún wa níbi tá a lérò àti ibi tá a lérò wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí wọn ní máa kánjú lórí àdúrà tí wọn bá ń ṣe fi gbígbà àdúrà fi ṣe wá lọ́ṣọ̀ọ́ má ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ tó ṣe pé wọn ò ní gbà fún ọ subhanakallahum bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.